lórí ogun tó lọ láti ìjọ ìtòdé ẹ̀tòrí náà nǹkan kí kẹ́kẹ́ ó parére ká lè gbádùn ara wa ẹni bá fẹ́ lọ lẹ́nu yín lè máa lọ èèyàn tójú ọ̀bá kán oúnjẹ ń bẹ o ṣe é gbọ́ ẹ fún aláàyè díẹ̀ àbọ̀ mi rè é. ọ̀ṣẹ̀hun òsì àlàyé kù. ọ̀hún hmm. ṣe yọ̀ǹda àwọn ẹ̀mẹ̀wá rè ọba fẹ́ kí ọ gbogbo ọ̀rọ̀ káàsì sọ lójú àwọn ọmọ ogun. bẹ́ẹ̀ni ọlọ́run ọkọ̀ ọmọ ẹ ṣe. àmì gorí ọlá ọ̀ka àbọ̀ o ọkú rúùlú orí adé ó gbé ọ ó kú ọ̀fọmọnìyàn ṣe ó ṣe bọ́mọkùnrin tí ṣe kò sì ní hun ọ́ àjíǹde ara mọ̀ jẹ́ fún ọ ọ̀ ní ràrìnrà ilẹ̀ ò yánjú ẹ orí adé mo fi ń ṣàdúrà fún ọ yìí ọ̀ní tẹ́ ọmọ lọrí ọmọ bọ̀ọ̀rẹ́ ni ikọ́ ìkéjò ikọ́ kan ò ní kọ́ ọ o ṣeun gbogbo wa la mọ̀ ọ́ lákíkanjú alálẹ̀ ẹlẹ̀ yìí gan mọ̀ ọ́ lálákíkanjú èèyàn wọ́n sì mọ̀ tì ọ́ lẹ́yìn. owó àṣetèdè owó àlọ́bọ̀ ogun. Hmm. kábíyèsí bí mo ṣe dẹnubodè ni mo rí oníṣẹ́ yín hmm. wọ́n lè sọ pé nǹkan sí yín láàfin kí n tó délé àmọ́ ebi á ti máa pa àwọn ẹbọra mi wọ́n sì máa bínú ìbínú wọn ò sì dá kábíyèsí. gorí ọlá àmọ́ bá a bá ní àwí ọ̀pẹ lójú ogun pọ̀ ọ̀pẹ káròdò ká sùn kí lára alẹ́ òmu ọ̀pẹ pọ̀. abájọ tí mo fi ń gbariwo wọn lójú ogun. ìyàwó mi ń kọ́. ìyàwó rẹ ìyàwó rẹ ń bẹ ń bẹ nú ààfin sọ ọmọ pẹ̀lú ọjọ́ òní bọ́ bá ń togún bọ̀ obìnrin tó jẹ́ tiẹ̀ gbọ́dọ̀ kù ọ́ lójú mo rò pé n tó rò lọ́kàn nu ti dọ́gbọ́n yẹra fún ọ ìyàwó ẹ̀ ń bẹ o. Hmm. Eh, gòrí ọ̀la àwọn ẹbọrọ rẹ ṣìnú bí wọ́n bínú kọjá àlà èyí àkọ́kọ́ ó kàn dì á ni nígbà èkejì ó ṣe ló bá depo rọ̀bì ẹ̀kẹta ló wá parí ẹ̀ iná ló dà àfi hì hì hì hì hì hì hì láàrin wákàtí kan gbogbo ilé rẹ̀ sì jóná kanlẹ̀ ráúráú. gbọ́nrìọ́lá akíntọ́jú ọkùnrin náà ti ń takú láyà tí kò sì gbọ́dọ̀ fọ̀hùn wọ́wọ́ àwa àti kábíyèsí àtàwọn àjòyè ti pèsè àyè ńlá kan sílẹ̀ fún ọ tí ìwọ àti àwọn aya rẹ ò mọ̀ gbé tẹ́ mọ̀ gbádùn kò séwu lọ́rọ̀ rẹ o kò séwu lọ́rọ̀ rẹ kábíyèsí àwọn aya mi báwo aya kan ṣoṣo ni mo ní àwọn obìnrin tá a sì mú lójú ogun mo ti ní kàn tú wọn lẹ̀ tọmọtọmọ. wo ẹ wọn ṣàlàyé fún ọ adufẹ dìde lẹ goriola adufẹ ọmọ mi rè ó daya rẹ látòní lọ. kábíyèsí ẹ kú náà kábíyèsí ẹ kú náà. ìtumọ̀ àwọn aya rẹ tá a wí nù. Hmm wọ́n ní ah, ilé ọba tó jó ẹwà ló bùkún bílé irú wọn ológun bá jó báyẹn wà púpọ̀ ní bẹ́ẹ̀ àpẹẹrẹ nu. ó sì bá ń ṣètò àti mú lọ ibi tá a pèsè lẹ̀ fún un tó ń táyà rẹ̀ ó lè báyà rẹ̀ kan òkú wọ́n ní ọmọ mu lọ sẹ́nu ń bọ̀ ní. ọmọ ológun lèmi náà tẹ́lẹ̀. ọgbọ́n àjọyọ̀ àjọyọ̀. kó rọ́nú odò. Kòríọlá ó wù mí kí n ti yọjú sí ọ ṣùgbọ́n ó mọ̀ wípé ó di ẹ̀yìn ọjọ́ keje tí o bá ti ojú ogun dé kí n tó lè yọjú sí ọ ògiri àlàpà náà ni mo lè rán sí ọ. <clears throat> gbogbo ìgbà náà ni ògiri àlàpà ń jíṣẹ́ rẹ̀ ó tún jíṣẹ́ wípé o kí mi kú oríire ìyàwó tuntun ṣùgbọ́n wíwà rẹ̀ ṣàárọ̀ ṣebí alálẹ́ ló máa ń wá. Goriola ìkìlọ̀ pàtàkì kan wà ní mo ṣe tètè wá ojúlọlá kan fi ṣọrí o bẹ́ẹ̀ ni inúnibí ni òkan tàìmọ̀ wá wò bí kú ilé ò sì pa ni tòdí o. lè pa ni o. ojúlọlá kan fi ń ṣọrí. bẹ́ẹ̀ ni. inúnibí ni kò kàìmọ̀ wá wò ó di méjì. bí kò lè ò pa ni tó dé ò lè pa ni. àwọn méjì àkọ́kọ́ wọn ò lè ìkẹta ló fẹ́ máa rú mi lójú díẹ̀ n kò ta ẹnu o ṣùgbọ́n èmi àtìyàwó mi àkọ́kọ́ láti múlẹ̀ ìyàwó kékeré n tí ì bá a múlẹ̀ ṣùgbọ́n kò gbà kó sóúnjẹ fún mi. àfi tó bá sọ pé egungun apá ọ̀tún mi àti egungun apá òsì mi ni ó ṣekú pa mí òun sì wá mọ̀ ọ́n. èmi ti wí tèmi ìpàdé dọjọ́ méje. ìyálóde. kábíyèsí. àwọn ìjòyè yòókù dà. ọ̀dọ̀ Goríọlá gbogbo wọn wà ibẹ̀ lèmi náà ti wà látàárọ̀ àmọ́ ọ̀rọ̀ kan ni mo fẹ́ fi tó yín létí tó jẹ́ kí n wá. ẹ ń ṣáwo. ṣé ẹ fura láti bí ijọ́ mẹ́ta kábíyèsí pé àwọn olóyè kì í dáàfin mọ́ ọ̀dọ̀ Goríọlá ni gbogbo wọn fi ṣe lé báyìí àmọ́ kábíyèsí mo ṣe bí wọ́n ní a kì í fárí lẹ́yìn olórí ni. Ah! ìdí rẹ̀ náà ni mo fẹ́ mọ̀. lóòótọ́ bílù ó ṣe tòrò ní gorí ọlá ń bá gbogbo àwọn aráàlú sọ. bílù ó ṣe tòrò. bó ti ń yà yín lẹ́nu gan-an bẹ́ẹ̀ ni yà mí lẹ́nu gorí ọlá ní òun fojú wò wípé kò sí ẹni tó dàbí òun mọ́ nínú ìlú yìí àti wípé òun ní láti fi ogun jíjà yìí lé ẹnìkan lọ́wọ́ nítorí ẹ̀yìn ọlá ó tún wá ní kì í ṣogun jíjà gan-an òun nìkan ló lè mú kálàáfíà ò bá lù ú ó ní a ní láti kọ́ bí a ó ti máa fa àwọn aráàlú òkèèrè lójúmọ́ra kálàáfíà ò lè dé bá lu wa yìí. ṣé ìyẹn lèmi ò wá gbọ́dọ̀ gbọ́. Hmm, lóòótọ́ lóòótọ́ ó sọ wípé òun fẹ́ kí gbogbo ètò kó ti tò kó tó di pé òun fi tó yín létí ni. ara fún mi sí gòríọlá àti gbogbo ẹ̀yin ìjòyè ká wò ó bí ò bá kú nǹkan mi bẹ́ẹ̀ bí ìbá ṣe pé gorí ọlá fẹ́ gbàlú mọ́ mi lọ́wọ́ ó ṣe lè mọ́ kó gbogbo ẹ̀yin ìjòyè kúrò láàfin kó wá mọ́ jọba léyìn lórí nílé tiẹ̀. kábíyèsí ọ̀rọ̀ orí. jẹ́ngbọ́rọ̀ ẹ ti gbàbọ̀dè. Ah, kábíyèsí kò rí bẹ́ẹ̀ o. a wò ó ṣé torí agbára tí gorí ọlá ní lẹ fi fẹ́ kẹ̀yìn sórí adé ah, wá jẹ́ kí n sọ fún ọ o ẹ̀yin lẹ fi mí jọba àtọmọdé ìlú àtàgbàlú òòṣà òkè sì ti fọwọ́ sí i bẹ́ẹ̀ wọ́n sì ní baálẹ̀ ló ọba ló lára oko bí laago ọlá bá fẹ́ gajo nírè lọ òòṣà òkè ni wọ́n. kábíyèsí kábíyèsí ọ̀rọ̀ tí ì bá òun kábíyèsí ẹ̀ torí adé lèmi ń ṣe lọ́jọ́kọ́jọ́ ẹ̀yin yín mo wà gbọ́ngbọ́n kábíyèsí ẹ wo ìdí rẹ̀ gan-an nù ún tó gbé mi wá pé kí n tètè wá ṣàlàyé fún yín gbogbo ohun tó ń ṣẹlẹ̀ lẹ́yìn yín pátá. ó dáa ìwọ ọmọ lọ́ntì ẹ̀ bó bá dìrọ̀lẹ́ kó o padà wá. bó bá sì wù ilé ìgòrí ọlá ni kó o tó máa gbà lọ. Ah, rárá o bí n bá ti dìde yàn yìí ilé mi ní lọ jẹ́ bá. Eh, eh, mo rí iná kábíyèsí. a mọ̀ ṣe nǹkan o ǹjẹ́ ẹni ẹlẹ́ni ò ti fẹ́ mọ gbàṣe mi ṣe báyìí. tó bá gbẹ́sẹ̀ inú dáhùn lára ẹ̀. Ah, ah, ọ̀rẹ́ wọ́n tiẹ̀ ṣé kò sí nǹkan lára ẹ̀ bí. Ah, èmi ti di jagunjagun báyìí. <laughs> akọba gan-an ní iṣẹ́ jagunjagun kọ́ jagunjagun ni. Ah, ìwọ mọ̀ èmi ti forúkọ sílẹ̀ láti di ìkan nínú àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ogun goriola. ìyẹn lójú àlà ṣé wàá tiẹ̀ rí goriola sójú rí. Ah, jókòó síbẹ̀ ìjẹta ni àwọn olóyè ń lọ káàkiri láti gba orúkọ sílẹ̀ ṣùgbọ́n wọn kò kàn nípa fún ẹnikẹ́ni èmi dẹ̀ ti yára fi orúkọ sílẹ̀ wọ́n ní láìpẹ́ àwọn ò pè á fún dánwò. ṣé lóòótọ́ èmi náà nífẹ̀ẹ́ sí ṣé kò wáyé ti pẹ́ báyìí. mi ò mọ òótọ́ ni gbogbo rẹ̀ ni bàbá mi ti sọ fún mi bàbá mi sọ pé ogun jíjà ó ní kíkọ́ ó dẹ̀ ní mímọ̀ ó dẹ̀ ní oríṣiríṣi àwọn òfin àwọn òfin bíi a kò gbọdọ̀ dojú ìjà kọ àwọn obìnrin tàbí kí a kó àwọn ọmọ wẹ́wẹ́ sí ẹ̀yìn lọ́jà ogun ní tèmi èmi ti gbáradì o ìdánwò ti gorí alábẹ́ ṣe fún wa ìlú bàbá mi bàbá mi. àdùfẹ́ bó ló ti yọ wúrẹ́. èé ṣe tó jí ń fi kọ́rẹ́ lọ́wọ́ báyìí. ọ̀rọ̀ lùyì náà ni mò ń rò ó. ṣé bá a ṣẹ̀ṣẹ̀ jagun ṣẹ́gun tán ni ìlú sì ti tòrò lọ́wọ́ báyìí ọ̀rọ̀ goriola tó fẹ́ gbàlú mọ́ yín lọ́wọ́ lẹ́ ń rò. báwo ni wọ́n ṣe mọ̀. kábíyèsí ṣé mò ń pè mí ni mo sún mọ́ yín jù mo sì mọ̀ tí nǹkan bá ń ṣe yín kábíyèsí ẹ̀yin nìkan kọ́ ni ọ̀rọ̀ gorí ọlá ń bà lẹ́rù o ó ń ba èmi náà lẹ́rù pẹ̀lú. sáwo. mo ti lóyún gorí ọlá ni mo lóyún fún àmọ́ ó ló lóyún inú mi. èèwọ̀ èèwọ̀ rèé o bí gorí ọlá bá gbọ́ ó lè bẹ́ ọ lórí dànù agbára ẹnìkan ò sí ká agbára adáhùn sí ò ká. tolóògùn ò ká ogun kan ò lè jà á. ẹ̀yin lẹ fà á agbára tẹ gbé fún Goríọlá ti pọ̀ jù ẹ ò fa iye ọjọ́ ìjà sílẹ̀ rárá. èmi náà kọ́ ọ́. ta ni kábíyèsí ta láláṣẹ ìkejì òrìṣà. Ah! bàbá mi ẹ má jẹun kú báyìí ṣé mò ń pè mí nìkan lọmọ tẹ bí ẹ dákun. Ha! Ah! Ah! Ha! kí ni ìwọ náà rò pa lè dá lọ́gbọ́n sọ̀rọ̀ tó wà nílẹ̀ làmí lóye. bà mí kò yé mi. hmm. rògbòdìyàn wáyé ìfẹ́ làṣẹ ìfẹ́ ló lè mú wa bọ́ nínú rẹ̀ gbogbo ẹ̀wọ̀n ayé ìfẹ́ lè tún. olólùfẹ́ mi jẹ́ àṣà lọ jẹ́ àṣà lọ sọ́nà jíjìn níbi tí wọ́n ti ní gbòòrò wa mọ́ láéláé. olówó orí mi má jẹ́ àṣà lọ bàbá mi lòun ò forí adé ṣépè fún wa bàbá sá lọ n kò sì fẹ́ képe orí adé ó já wa. Hmm? oyún inú rẹ ńkọ́. oyún ah, inú mi ah, ó sì wà ń bẹ́ o ẹnikẹ́ni ò sì tí ì fúnra sí mi láàfin kódà bàbá mi kan ti ń kórìíra gorí ọlá. àfibisó ah, lórí ni bàbá rẹ ń. ọ̀rọ̀ orí bó ti rọrùn àwọn ìjòyè kì í wá ṣàfimọ́ àwọn ará ìlú àtàwọn baálé ìgbèríko gbogbo wọn kì í yanjú sáàfin mọ́ ọ̀dọ̀ Gbóríọlá ni gbogbo wọn mọ̀ ń lọ. Gbóríọlá ti bàlú mọ́ bàbá rẹ lọ́wọ́ nù. Hmm. Ah! ó gba ìyàwó lọ́wọ́ mi ó sì tún fẹ́ gbàlú mọ́ bàbá rẹ lọ́wọ́. Eh! kí la ó ṣe. Eh, olóòótọ́ èèyàn ni Goriola kò sì ṣe é purú àìṣedéédéé mọ́ ṣùgbọ́n bàbá mi ti lóun ó wà wọ̀rọ̀ kan fi ṣàdá. Eh. kí láò ṣe sọ̀rọ̀ oyún inú rẹ báyìí. n kò jẹ́ kí gorí ọlọ́gun orí mi o bó bá gorí mi ó lè fúnra sí mi hmm. ó sì lè bẹ́ẹ̀ lórí dànù hmm. bàbá mi gan sì nílé gbèjà mi. Hmm. Ah. ti gbàgbé pọ́ mọ́ ba ni mí ni. ń wálé rẹ lọ́jọ́ rọ̀ lájẹ́ títí mọ́ lọ wọ́n ti mọ́ wá mi láàfin. ọwà ẹ ń wálé rẹ lọ́jọ́. àdùfẹ́. ń wálé rẹ. àdùfẹ́. ìyá oh, wa Oh wa ìyá wa. ó àdùfẹ́ ibi ilẹ̀ wà káàbọ̀. mo ti ń bọ̀ kábíyèsí ló ra aṣọ ọdún eégún fún wa ni mo ní gbé tiyín wá. Hmm. aṣọ eégún. <laughs> èmi nìkan tán. Ah, kábíyèsí mọ̀ ṣeun ah, aṣọ náà máa o. abẹ́ ìwé òwú ẹ̀ bó ṣe gbẹ dáadáa. <sighs> ọdún eégún ọdún yóò yọ ẹ. kábíyèsí ní kẹwọ owó kan mọ̀ bóyá ó ṣe déédéé yín. kí n fi sára. Ah, ọ̀dà àgbà òṣèré wọ̀wọ̀. ìyá wa níbílẹ̀ á ti fẹ́ mọ wọṣọ wò ẹ wọlé lọ lọ wọ owó o àbí ń dáná lọ. Ah, ìṣẹ́jú mélòó lẹ́wà fi wọṣọ wọ ẹ wọlé lọ. Ah, kí n wọlé lọ. ẹ ò dà kó ẹ mọ̀ pẹ́ o ìṣẹ́jú mélòó lẹ́ fi wọṣọ wò ìyá wa. Yao dạ, wow. àdùfẹ́ ah, ah. bò lórí. dédé yín ní ṣe àwọn ah, òye ọdún eégún yọ yẹ ó yá súrẹ́gbà súrẹ́gbà súrẹ́gbà báńkà kókó sí yẹ̀wù kí n sáré dáná ìfọ́n. o ṣeun. kí o ṣe wá kùkù báyà kókó kókó kókó. Goriola ọmọ sí bẹbẹ o èmi ò mọ̀ pé nǹkan tí yóò tó báyìí ni. ó ti tó àwọn ọgbọ̀n ọ̀dọ́ tí wọ́n ti fún kọ́lẹ̀ tí wọ́n fẹ́ kọ́ṣẹ́ jagunjagun. ẹ bó ti yẹ orí nìyẹn tí a bá ṣe ètò yìí báwo la ṣe fẹ́ mọ̀ pé àwọn tó ń nífẹ̀ẹ́ ogun jíjà pọ̀ tó báyìí. Hmm, bẹ́ẹ̀ ni. ṣùgbọ́n o tí a bá ti ṣe àyẹ̀wò wọn bó jẹ́ mẹ́ẹ̀ẹ́dógún la rí ìyẹn náà tó. bẹ́ẹ̀ ni gbogbo ètò la ti ṣe ètò sì ti tò kákàmọ́jọ́ ló kù ọ̀tún mímọ́jọ́ òun ṣe ti a kábíyèsí aláṣẹ ìkejì òrìṣà àwọn náà mọ́jọ́ tí a bá ti fi tán wọn létí tán dẹ̀ ti fọwọ́ sí i jọ náà la ó ṣe hmm. gbogbo ètò tá a ṣe yìí gan náà bá a ṣe máa gbé lálàáfíà pẹ̀lú àwọn ìlú tó yí wa ká náà lè tó tá a ṣe. Hmm. a ò ní tọ́jà. Ja a sì ní ṣojo ṣùgbọ́n ìlúkìlú tí ó bá dá ojú ìṣàkọ́ wa <laughs> wọ́n fi eyín ọ̀ka wọ́n fi ọmú. wọ́n ti túlé agbọ́n agbọ́n kan. Ah, ẹ ẹ sì ní bá ń jẹun ni. ìyàwó rẹ lọ́gbọ́n ń jẹ yìí. eléyìí tí ìyàwó mi ṣe ń lé nǹkan. ta ni ọjẹ. ọtún yọtún ọkùnrin mẹ́ta. fi sínú oúnjẹ fún mi. n ò fi nǹkan kan sí i ń tẹ́ ní ìṣe náà ni mo ṣe. àgbẹ̀kẹ́. àgbẹ̀kẹ́ ó fi àdí sí oúnjẹ fún mi. àdìbò àṣẹjọ́ ń gbélé ni tí ń fi àfàdí sóúnjẹ fún yín. ó ṣe èèwọ̀ fún mi jẹ. n ò fi nǹkan kan sí i. ó tún ń parọ́. n ò parọ́. ta ló tún sóúnjẹ fún mi nínú ilé yìí. èmi ni. ta ló sóúnjẹ yìí. mi náà ni. ah fi nǹkan kan sí i. bíkú lé ò pa ni. n fi nǹkan kan sí i. n fi nǹkan sí i. mo kìlọ̀ fún ọ pánsá rẹ ò fura ó sì ti jáná báyìí. èkúrọ́ ní odò dákúndábọ̀ fi èdè nù. goriola àánú rẹ ṣe mí ṣùgbọ́n ẹ̀pà ò bóró mọ́ ó dára. tiẹ̀ dá bẹ́ẹ̀ àṣé bí ó ti rí rèé. ọ̀rẹ́ ìlú ó wá di ọ̀tá ìlú. mi ò ní bá yín jà ṣùgbọ́n màá fi yín sínú ìgbèkùn àìṣòótọ́ bí kúlù sọ yín ó ṣe lókìkí tó ẹ̀yìn ni ó máa fi rìn ó dijọ́ ẹ bá dẹ́kun rìkíṣí tẹ́ńpẹ́lẹ́kú pẹ̀lú ọ̀tẹ̀. ìjọ yẹn ni ìlọsíwájú adé bá yín. ìjọ náà ní sí ìyọnu sí yín. àgbò gbọ́dọ̀ káṣù ẹni rán kíkanjú lóko àrìnmábọ̀ tó ràn lóko ìròkòdóko ìrókò tó gbọ́dọ̀ fara lé lọ. ló dé. ó rẹ̀ mi. ó rẹ̀. bọ́lẹ̀ òde. ọkọ̀ ọkọ̀ ń sá lọ. ṣá a ti súnmọ́ bẹ̀ ṣá. Ah. jọ̀wọ́ bá ń wa ọkọ̀ yìí ó ti rẹ̀ mí gbogbo ẹ̀yìn ló ń ro ẹ̀yìn ro mi gan-an jọ nítorí ọlọ́run wá bá ń wà. èmi wọ ọkọ ẹ. ara ro mi gan jọ ó ti rẹ̀ mí níbi tí mo dé ó ti rẹ̀ mí. <laughs> ìwọ tó mọwọ́ ọkọ ẹ náà ni kò rà farabalẹ̀ máa wà lọ. ó ah, rí gbogbo orin tá a ti rìn látàárọ̀ pé <laughs> mọ́tò kan takuntakun ṣé máa wà lọ bó ṣe wà lọ tó bá rẹ̀ a lè dúró ká sí tó bá dẹ̀ ṣe tó adẹ́tù máa ẹ wá ẹ wá ẹ wá ẹ wá ẹ wá ẹ jọ èmi ò ṣeré gele ẹ mi ṣeré gele ilẹ̀ ń ṣu ẹja lọ ẹja máa lọ ẹ ẹja máa lọ ibi tá à ń lọ àti ẹ̀ mọ̀bẹ̀ rárá inú gbó kẹ́ran kó burúkú kó burúkú kókò jáde sí òkú fáyà ẹja máa lọ ẹja máa lọ. a ní pẹ́ débẹ̀ mọ́. ẹ̀rù ti máa ń bà yí báyìí. Bọ́lájí ewé ní Bọ́lájí wàhálà wà o. ràn mí lọ́wọ́ jọ bábà wọn ọkọ yìí ó rẹ̀ mí wọ́n ní ọ̀rọ̀ lọ́wọ́. ẹja lọ ẹja lọ. n ti mọ ẹgbẹ́ òfẹ́ràn mi. ẹja lọ ẹja lọ ẹja lọ. ló ń kú yìí o. bẹ́ẹ̀ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ mọ̀ àdáàtì ní ọgbọ́n pọ̀ pọ̀lọpọ̀. ìwọ ló mọ́wọ́ ọkọ ẹ dákúdájì ìbò yé mi. kò dẹ̀ máa wò ó. kí ni wọn. ọ̀gbẹ́ni ojú ìwọlé òde. mẹkáníìkì wo la gbé fún lẹ́kọ̀ọ́. kí là ń bẹ sọ bó ibo la ń lọ ṣé abúlé ti mọ bí mo bọ́lájí mo bó ṣe jìnnà sí náà ni. ẹjẹ àti mo bó ṣe jìnnà sí. ẹjẹ àti. ẹjẹ àti. ti kíni nbó là ń ti lọ. a lè dúró. òjò nbó là ń ti lọ. kò sí nǹkan tá a máa ṣe a máa nínú gbó. kẹ́tẹ́ mi já ti. bọ́lájí wọlé máa ti yọ. mo bọ́lájí tu wọlé. ẹjẹ àti mọ́tò yìí ilẹ̀ ń ṣú. ilẹ̀ ń dẹ sí mọ́tò yìí. Ah, ah. aṣáájọ ń wà ní. a ti wọlé. ẹ fẹ́ràn. ó yá ó yá ó yá ó yá ó yá yọ̀ọ́sẹ̀ yọ̀ọ́sẹ̀. wọ́n fi sí wọn nù. ó yá ẹ tún ti ọkọ̀ yìí. ẹ ti sáré. yọ̀ọ́sẹ̀. ó mọ̀ dán o. yọ̀ọ́sẹ̀. ń wà ní ṣíṣe báyìí o. kí ló tún dé o kí ló tún dé o. Ah. ẹ̀yìn ń ro mí. ẹ̀yìn wá ṣèbí iṣẹ́ abẹ ni wọ́n kọ́ wá oògùn fún un kó ó lò ó fẹ́ sẹ́yìn. ó tiẹ̀ ti rẹ̀ mí lọ́la ìjà kúrò ní. ìjà máa ti mọ́tò yìí lọ. níbo láǹtì lọ. ibi tó bá ti tó tó bá kájà máa tì. ká kúrò ń bí. ẹja kúrò ń bí. ibo láǹtì lọ ọ̀rẹ́ wa. wọ́n ní òní sùúrù lára wà ní ọjà àjà lọ. ló bá mú wá. láti ẹ̀rọ àwọn èèyàn tó ń bọ̀ àti ìbéèrè lọ́wọ́ wọn. ẹ kú kalẹ̀ ńbẹ́ o. ẹ̀lẹ́ ńbẹ́ o. ẹ̀lẹ́ o. ẹ̀rọ o. ẹjọ́ ẹjọ́ ẹ má bínú ọkọ̀ wa ló takú sí bíbá yìí àìṣe nǹkan kan wọn ẹ̀bẹ̀ wọn. ṣóòrè pọlọdẹ ni wọn ni. ọlọ́dẹ ni wọn. bó o ní jàre ọ̀rẹ́ mi. ẹ dúró síbi tẹ wà. mò n' gbọ mò n' gbọ nǹkan tẹ̀ ń sọ. ẹ o dáa náà ibo lẹ ti ń bọ̀ ibo lẹ lọ ibi tẹ́ ẹ dúró sí òpópónà ni o. ẹ wo a dà fún yín agùnbánirọ̀ ni wá. babafẹ́mi lorúkọ tiẹ̀ látúndé lorúkọ titun káyọ̀dé rèé mo bọ́lájí lè gbìyànjú. <laughs> ọ̀dà àdìo lorúkọ tèmi saliu lorúkọ tí. saliu sáàbù. ẹ lẹ ẹ ṣe wọn jẹ. a ṣe parí ìṣèṣetán lámẹ́ka fi ẹsẹ̀ kan dé abúlé akínwùmí láti lọ wo ọdún eégún ní ọkọ̀ jàpá wa takú síbi. akínwùmí abúlé ń nọ̀sẹ̀ díẹ̀ o. ó jìn ó jìn. kọ́kọ́ yín mọ̀ takú gan-an bẹ́ẹ̀ bá gbéra ń wò yìí ó dòrò ọ̀la kẹ́ tó débẹ̀. Ah, ó dòrò ọ̀la. Ah kí ló fẹ́ rìn báyìí. kí ló pa ẹlẹ́rìn kí ló pa ẹlẹ́rìn fún ọ̀la ọ̀la tó rẹ́rìn fún ọ̀la. ẹ ẹ má bínú ẹ wọ́n mo dẹ̀ sọ o ìgbà tí ọkọ̀ yìí ti ń takú lọ́nà méjì mẹ́ta mẹ́rin ni mo ti sọ pé ká padà pé wúwa ń bẹ nínú igbó yìí. ṣó jìnnà tó bẹ́ẹ̀ ni. ó jìnnà jù bẹ́ẹ̀ lọ. abúlé akínwó mi jìn. ṣé ẹ rábúlé tẹ̀ ń wò lọ́ọ̀kan yìí abúlé tiwa nù kí lorúkọ abúlé yìí ayé kò tán òní lẹ́yìn abúlé yìí ẹ kan abúlé lágbódígi lẹ́yìn lágbódígi ẹ kan abúlé adéṣẹ́gun lẹ́yìn adéṣẹ́gun ẹ kan òbítẹ̀dó kí ló fẹ́ rìn ẹlẹ́rìn ẹ̀yẹ eh, eh, eh. tó fẹ́ gbọ́ kìlọ̀. mo fẹ́ gbọ́ ọ̀bìnú. bẹ́ẹ̀ bá di abúlé obì tẹ̀ dó bọ́kọ yín bá takú jù báyìí lọ ẹ mọ́ sùn bẹ́ẹ̀ o. kí ló dé. gbogbo bẹ́ẹ̀ bá ti lè ti ní kẹ́ ẹ ti kú òun abúlé o àti baálẹ̀ àti gbogbo aráàlú wọn kì í gbà yan mọ́ owó pọ̀ wọ́n burú bí ìjogbo. ẹ̀yin o lẹ́yìn abúlé o ẹ̀ẹ́kà abúlé tẹ̀ lọ. ó dáa ẹ̀ẹ́ kí wàá ní ọ̀nà àbáyọ àti wípé ibo la lè fara tì sí. Hmm, nípa àti ọkọ yín yẹn àtúnṣe wà ẹ pa ọkọ yín tì sí bí dòrò ọ̀la. ẹ òwúrọ̀ ọ̀la a máa sun bíbà ìmọ́jú. Ah. ẹ ẹ ẹ wo wo bi abúlé tiwa àwọn sábúlé tó rọrùn hmm. àtọmọdé àlègbà yín lálejò ń bí ọ̀la ni kódà bójọ́dún kan àgbà yín lálejò jíjẹ mímu gbogbo rẹ̀ àti pé bí ó bá di ní òwúrọ̀ ọ̀la a ó bá yín pé àjàlá ògùn mẹkáníìkì kí wọ́n bá yín wo ọkọ̀ yín. ó ti tán kí la wá ń sọ nígbà tó ti sọ pé tó bá dàárọ̀ ọ̀la mẹkáníìkì àbá àtúmọ̀ tó wá ṣe ẹ jẹ́ ká máa lọ ọ̀gá bí. ẹ wo ẹ ṣe wọn jẹ àmọ́ àjèjì ni wọn ń bì báyìí ibo la lè dé sí tá àti ẹ lè farapamọ́ sí títí dàárọ̀ ọ̀la àdẹ máa lọ. dúró sọ́dọ̀ bàbá olúwa ló gbọ́n. olúwa ló gbọ́n. ṣé bàbá òun ń ra àlejò nínú irúgbó tó wà wọn. Ah, ah, bàbá ó ti gbà fọlọ́run yóò gbà kámú náà ni. Hmm. àti pé tá a bá gbé wọn dọ̀dọ̀ bàbá tí bàbá bá lóun gbà kó gbá kó díjà á sì wá bòmíì. Hmm, orí járọ bá wọn. ẹ̀yin ẹ wo bí ẹ jẹ́ ká ti ọkọ̀ yìí kúrò lọ́rọ̀ hmm. òpópónà ẹ já mọ́ lọ sí inú abúlé ẹ sùn mọ́jú ẹ jẹ́ àwọn ṣéwù ẹ ṣe ẹ ṣe ṣéwù lẹ́gbẹ̀rún ẹ̀kọ́. orí ọmọ ó jọ bàbá rẹ̀ bí bàbá rẹ̀ náà ti yá pátágbàgbà ẹ̀rọ ló máa ń jẹ kó ṣe pàtó lóòótọ́ ó yẹran rẹ rí ni ah, ó yẹran bàbá mi ó yẹran ó gbóná ẹ ǹlẹ́ o ẹ kú ìkàlẹ̀ bàbá àdìo àti sálíù ni àdìo àti sálíù ni bàbá. àdìo bàbá. ọmọ sẹ́ríkì bàbá ológun. bẹ́ẹ̀ ni à ń lé bọ̀ lẹ́yìn jagunlabi ńlára iwájú. bẹ́ẹ̀ ni bàbá. gbogbo ilé ń kọ́. ẹ kú kalẹ̀. kàtòrò tí mo rí yín o. ẹ ẹ bàbá àwọn àlejò la mú wá síbí agùnbánirọ̀ ni wọ́n láti ìlú arómisá lọ́hùn wọ́n mú lọ sí ìlú akínwùmí lọ́hùn ó ní ọkàn wọn bàjẹ́ sí òpópónà ọ̀dọ̀ wa ń bí òun la ṣe ní ká mú wọn wá sí ọ̀dọ̀ yín kí wọ́n fara díẹ̀ sọ́dọ̀ yín tó bá dẹ̀ dàárọ̀ la wọ́n mọ̀ wá yọjú sí ọkọ̀ wọn tó bàjẹ́. ẹ ǹlẹ́ ẹ̀yin àlejò ẹ káàbọ̀ ẹ kúrò ní o. ẹ ṣeun bàbá ẹ ṣeun bàbá ẹ ṣeun bàbá ẹ ṣeun bàbá. ẹ agùnbánirọ̀ ní bàbá ẹ abúlé akínwùmí la dẹ̀ ń lọ ọkọ̀ wa ló takú sí òpópónà yín bí báyìí ni àwọn àbí tá a máa farapamọ́ sí dòrò ọ̀la tá a fi mọ lọ bí tá a lọ. kò sí láburú ilé nílé yín ẹbí gbogbo wa náà lálejò ọlọ́run apẹ́ ni àwa náà lọ jábọ̀ èrò pẹ̀sì ni gbogbo wa kí la máa sá fúnra wa sí. Si tí ì bá ṣe èké tó dáyé tá a ṣáà dàpọ̀ mọ́ ògiri tá a gbé kalẹ̀ tolúwa nílẹ̀ àti ẹ̀kan náà rẹ̀ tẹ́rí ńgbà tẹ́ tiẹ̀ kọ́ kí mi tí mo kọ́ gbóhùn yìí atẹ́gùn àlàáfíà kankan fẹ́ sí mi. Ah. <laughs> ẹ ṣe bàbá. mo rò pé dípò tẹ́ ń bọ̀ ẹ̀yin àtàlàáfíà lẹ́jọ́ ń bọ̀ wá. bẹ́ẹ̀ni bàbá. adio. bàbá. ẹ̀yin wo mú wọn wọ iná ilé tó bá ti dé yàrá tó kẹ́yìn ní apá ọ̀tán fi wọ́n síbẹ̀ ńbẹ̀ ni máa fi àwọn àlejò sí kí o ti gbọ́. ẹ ṣeun ẹ ṣeun bàbá ẹ ṣeun bàbá ẹ wọlé lọ ẹ ṣeun. ẹ dákun ẹ̀yin dà ẹ wá ìgbàgbé ọ̀kàgbà wọ́n ní eku ẹni nìjánu ẹni ẹ dákun kí lè kọ́ ti yín. bàbá káyọ̀dé ni orúkọ tèmi àmọ́ àwọn ọ̀rẹ́ mi máa ń pè mí ní káyọ̀dé abẹ̀rù àgbà. Eh, abẹ̀rù àgbà tí ọ̀tẹ̀ ilẹ̀ yìí pẹ́. bẹ́ẹ̀ ni bàbá. eré ó sì jẹ́ ọ̀tẹ̀ pẹ́. àmín bàbá. ọlátúndé ìyọ̀ǹda ni orúkọ tèmi. ìyọ̀ǹda ọmọdé rájá. babatunde <laughs> eh, babafẹ́mi lórúkọ tèmi náà. Eh, ohun tẹ́lẹ̀ yìí ni bí ohun abo yìí olóhùn abo lọ́sọ̀rọ̀ gbẹ̀dẹ̀. ọmọ ògidì olú ni àwọn òbí mi sọ mi. oníkanga àjípọn omi òṣòro wẹ́là ẹni àjàyí gbàgbàgbà tí ò lè gbà tán egúnugún ní gbàlúwà rẹ̀ àjàyí náà mọ tẹ̀ yẹ ẹ̀ nà. àbá òun bá ṣe bá kéré bàbá ẹ̀yin mẹ́rin ní kúkú pẹ̀lú ẹ káàbọ̀ ẹ̀yin olúwa lọ́gbọ́n lè kọ tèmi náà ẹ̀dá kan ọgbọ́n bíi ọlọ́run lọ́run lọ́gbọ́n ju gbogbo wa lọ ìrìnrìn o àmọ́ mo lójú iná. bẹ́ẹ̀ ojú iná sì lè jò ó lò. ohun gbogbo tẹ bá sàn ṣe ń lé ayé ẹ máa ṣe báyìí òótọ́ ni yóò kẹ́yìn ayé o ẹ gbádùn mi èèyàn bá ti ń tòótọ́ yóò máa gbègbè ayé àlàáfíà. ẹ ṣeun bàbá ẹ wọlé lọ ẹ káàbọ̀ ẹ ṣeun bàbá ẹ káàbọ̀ ẹ kúrò. Thank you. lágbára yóò sì ń yọ ènìyàn dùn yorùbá ni fìlà ń gbé. bàbá mi ti gba màá ṣàrà àgbò. bàbá ta ni o. ibi orí dání sílà gbé. àbẹ́ẹ̀ ni ayé kò tọ̀ ènìyàn ò sùn ibi orí dára sí là ń gbé ìlú tó títọ́ ti dọ́jà tó kùtà tọ́jẹ́ pé owó lọ́wọ́ báyìí là ń rèké tẹ̀m̀bẹ̀lẹ̀kún ilẹ̀ dídà ọ̀wọ́n lọ́dọ̀ wa bí nǹkan mi òtítọ́ kàkàsẹ́ni tó yà sí. ẹ ṣeun. lára àwọn àlejò mi ni ẹ̀lẹ́ o ìgbà ayé kò tọ́ ìlú yẹ ọ̀dẹ́ran o ibi eré dá wa sí là ń gbé ìlú yẹ ọ̀dẹ́ran o ìlú yẹ òtóró o eré dá wa sí là ń gbé ìlú bá mi ẹ wo kọ̀nàkọ̀nà tí mo eh, eh, eh, ṣe ṣe. Ah, ṣé o sọ kúta mẹ́rin farabalẹ̀ o ojú lọ ara o kí ló ń ṣe ọ. Ah. mo ò rí kànàkànà rí ni àbí kí ló ń ṣe ọ. bẹ́ẹ̀ tí mo bá ṣe rán dandan nìyẹn. ẹ má bínú bá mi. mo tiẹ̀ ń bàbá tá a bá jẹun tán ní ìsìn mo fẹ́ bá ọ sọ̀rọ̀ pàtàkì kan sọ ti gbọ́. mo ti gbọ́ bá mi. oko ká tó kó ah, máa ṣe é. Náàrẹ́ o, mò ń bọ̀ nà. Ọ̀ ń bọ̀ bíi ti báwo? Omi ìsọwọ́ lásán ló tún gbé wá ni láti wákàtí kan àbọ̀ tó ti wà nínú ilé ìdáná omi ìsanwó nínú wàhálà wa lè lè bá torí ọlọ. Èrì ti fún lọ́rùn, abóló ń jẹ kú, àkàrà oògùn, nítorí mi bọ́ náà nì, ńgbà ń bá torí sí tán, ń mi bọ̀. ese mi méjèèjì gan ń tìbọn náà torí kò lè jẹun kò lè tètè yó elébi. ọmọ nù ọbẹ̀ ń bẹ́ tí ọmọ rẹ kiri ọmọ ọ̀ràn tó bí. yóò mọ bẹ́ẹ̀ kiri abàní mọ kí i báyìí ni yóò mọ tọ́nà dọ̀rọ̀dọ̀ káàkiri tọ́jú ọtí dé tipẹ́ kájọ dáná lẹ́kùlé ni wọ́n ń bára dára ni pé iná èmi ń náà. báàmì ṣé tèmi náà tí mo fẹ́ ìyàwó tèmi ṣé bí ìyàwó tèmi náà ó ṣe máa gbómi ìṣọwọ́ fún mi jẹ dípò oúnjẹ jíjẹ nìyí. bóyá ọba takò ọ bọba yan re bẹ́ẹ̀ kọ́ ọlọ́run ṣáàjì á yan re ọlọ́run jẹ́ á yan re tí ọba jẹ pé torí tiẹ̀ gan ni n bá ti kọ̀yẹ́ ẹ̀ dànù pátápátá. ẹ má ro tèmi o ẹ má ro tèmi rárá ohun tí ẹ bá fẹ́ ṣe ni kẹ́ ẹ ṣe ẹni tí ò ní ìyà ń gbé ayé Abele, tà sẹ́ni tọ́pọ̀ lé ara ẹ̀ sọnù lásán. tọ́hún sọ ni pé kí n lé ìyá ẹ lọ. Hmm, ẹ lé wọn tó bá wúlò fún yín ẹ lé wọn sọnù. Ah! ayé burú ìkàláyé ayé níkà ó ní mi dànù èmi. E kí n lé ìyàwó tèmi dànù ọmọrin dandan bí ọba ṣe torí ìyá ẹ̀ gangan ni òun gan alára ìbá ti sọnù ti di tàádánù bí bí bí òkò kànàkànà. ṣùgbọ́n hm? ìbèsà àwọn onúkọ̀rọ̀ mi ọwọ́ ọ̀sá abẹ́ni ibi pa mí ò ṣeé fò fèé wí o. ìyá mi. Hmm? ṣé kìí ṣe ata ọbẹ̀ tí a fẹ́ jẹ lọ yìí. Hmm, ọ̀nkọ́ èyí tí ń lọ yìí mi o. kí ló sọ ní ìyá rẹ. mi ò fẹ́ fún ni ẹ̀jẹ̀ dúró náà nìkan wà lábàá yìí ni tó fi jẹ́ pé àwa nìkan la ó máa pẹ́ jẹun. Hmm, ọ̀dà náà bébí bá pa ọtọ́ bá wọn bugari kó o mú kó o lọ́ọ́ rèé jẹ́ ńgbà èmi ò mú gàrí o èmi ò mú gàrí o ẹ wo tẹ́ ẹ bá fún mi lóúnjẹ jẹ nísìn ń fọ́ kòkò mi ń fọ́ kòkò bẹ̀ ń sì da gbogbo nu lérú. ẹyin yóò wá dóúnjẹ fún ọ yóò dóúnjẹ fún ọmọ àlè ni ọba yẹn bá wẹ̀ dáadáa ọmọ àlè ni ọ. ẹ èmi ọmọ àlè ẹ tí ì rí kankan. àkókò òbí sàn sẹ́ra dáradára kó ti kó kó ti kó ti kó ti bá rádaràda lọ kéèyàn bíi ṣé ìyẹwò iye mọ mọ lásán. mo fẹ́ kó inú fìdọ̀ sóòtọ̀ nínú Abíọ́dún Ìlátúndé àtàdé tó ń mú èwo ló rẹwà jù sòótọ́. kí ló fẹ́ràn kí ló fẹ́ràn ká má parọ́ bàbá Fẹ́mi ká má parọ́ àwọn méjì ló rẹwà ló dára lọ́mọbìnrin. adé tó ń pọ́n rébété ó sì ti nu tọrọ lẹ́ẹ̀kẹ́. tọ́da yẹn ló máa ń pa mí. Abíọ́dún sì dúdú ṣùgbọ́n dúdú rẹ̀ wù ni àfi bíi kóró òsì tí wọ́n bá bí mi pé kí n mú kan náà méjì àwọn méjì ni màá mú. ọ̀sán ìdílé lọ́kọ̀ọ́ lẹ́rìn kí ló fẹ́ ni. ó lè bíi ti báwo. kò tán díẹ̀ kẹ́nẹ̀ kò tán díẹ̀ kẹ́nẹ̀. àjànàkú kọjá mo rí nǹkan fìrí tabarírin ká gbàgbà rírin ṣé wò kí n rí bí Abíọ́dún mi ti máa ń dán nínú òrùn ni. Tábíọ́dún ẹ̀ bá ń dán nù. Adétóhun tèmi ó máa ń tàn yòó yóò yóò tí ọjọ́ bá ti kásẹ̀ ńlẹ̀ ó dẹ̀ tún rí yẹn bí ẹni fi àbẹ́là funfun sáàárín àbẹ́là dúdú mẹ́wàá funfun yẹn atayọ ṣá. Ah. dúdú <laughs> dúdú orí yẹn sọ ẹ àmọ́ ẹ dúró ẹ wo adéròǹkẹ́ ni èmi yàn láàyò mm-hmm. adéròǹkẹ́ mi ò dúdú jù mm-hmm. bẹ́ẹ̀ sì ni kò pupa jù mm-hmm. ó dẹ̀ ní làákàyè lọ́pọ̀lọpọ̀ àmọ́ ẹ̀rù àwọn òbí ẹ̀ ń bà mí. ta ló sọ̀rọ̀ ẹ̀rù àwọn òbí ẹ̀ ń bà yín wò ó jẹ́ ń sọ fún ẹ tí adéròǹkẹ́ ẹ bá fẹ́ràn ẹ òun láwọn bá ṣe máa yọ wá bá ẹ. òun ló dẹ̀ mọ nǹkan tó máa sọ tó máa fi tu àwọn òbí ẹ nú. Hmm, ìfẹ́ mi ń pa Rónkẹ́ bí ọtí ni hmm. màmá ẹ̀ dẹ́ mọ̀ ṣùgbọ́n kò sọ nǹkan kan Ah, àlọ́ ti wọlé tán kí la tún sọ. wo ọ̀rẹ́ o ti jagun àjàyè nìyẹn àwọn àbúrò ẹ̀ ni kò mú mọ́ra kó máa ra nǹkan fún lóòrèkóòrè kó sì mú wọn lọ́rẹ́ àpàpàǹdodo títí tó máa fi wọlé sí wọn lára tán. jẹ́ ẹ sọ fún ẹ ṣé wò ó gbọ́ tó máa ní ẹni bá máa joyin inú àpáta. kò ní gbọ́dọ̀ wẹnu àáké. àtẹ́rìsì. tẹ́rìsì dànùdànù. ṣe ṣe ẹ wá rí i pé látúndé òun ṣe òjò. <laughs> níjọ lọ́rọ́bìnrin dé ah, ah, orí kíni. ó yà mí lẹ́nu wọ kò yọjọ rí. ẹ̀yà kò yọjọ. kí ni kí ló rí bàbá fẹ́ mi. kí ló dé kí ló rí. ẹ rí nǹkan kan. kí ló dé ẹ rí. kí ló rí. ajá wò ní kí ló rí kí ló rí. jókòó. kí ló rí sọ nǹkan tó rí. ẹ̀rọ obìnrin tí mo rí ń sìn. àyà ah, mi padà wá gbó kan obìnrin lásán ló rí tí mo rò pé orí ejò àbí kìnìún. irọ́ kọ̀ǹkọ̀ ni mo rí kọ̀ǹkọ̀ ṣé lẹ́yìn rúbìnrin tó kọjá ń sìn. Babátúndé ọ̀rẹ́ tí ń fàmójútó. gan gidi. ṣé níwọ̀nba ta ti ń sọ̀rọ̀ obìnrin yìí ó ní o ti ń kófìrì mi ò gbádùn nìyẹn o. ẹ bá sọ bẹ́ẹ̀ wọ́n ló sọ bẹ́ẹ̀ wọ́n ló sọ. ṣe rí lóòótọ́. ẹ já wọlé. Ah, ẹ dúró ná ẹ já wọlé. mi ò tí gbà yín gbọ́ ẹlẹ́rìí. bàbá bẹ́ẹ̀ ni wàá rí. ṣé ẹlẹ́rìí ni báyìí àní wàá rí. ọ̀rẹ́. Ah. dúró. ẹ ṣì yà lọ dúró mo ń dúró o ò rí mo ò rí mo ń dúró ẹ ẹ wò ẹ àníjà wọlé olóòrí ẹ ẹ mo rí ó dá mo rí tí mo rí bá mo rí wọlé ẹlẹ́rìí. àmọ́ sá àlámú ilé pààyàn ta lọ pa alẹ́ gbéra àfẹ́ wọlé jẹ́ àsọwọ́ kan tó kù. àlámú ilé wọlé o ara mi ń ro mí àlà mí ó ti gbóhùn ẹnu mi ó ti fẹ́ pa mí ìwọlé. kí ló ṣe hmm. kí ló ṣe ṣe ìrọ ah, ah, kí ló ṣe ti ń rọ ṣe bẹ́ẹ̀ mi mò ń lùlù orin lásán ni wọ́n ń kọ. ẹ ah. gbogbo nǹkan ni mọ́ orin ti sú mi ìwọlé. ọkọrin ni o ọkọrin ni torí ìlú lílò tí ì sọ o ọkọrin ni o ọ̀ya wọlé ká sọwọ́ kan tó kù sí. ọjọ́ eh, fi kànga rẹ̀ kọ́kẹ́ ìlé wọlé o ìlé ṣe nǹkan kan mọ́ àlàmú. àbí ọ ṣe nǹkan kan mọ́ àbí kí n la wo mo dijú báyìí tí mo bá lajú mi tó o bá wọlé ìyá tí Júdásì jẹ kù ń jò ní ìwọ ló jẹ ọjà wọlé mo ní kó wọlé. àlàmú lajú lajú bọ́ ọ bá dijú jù bẹ́ẹ̀ lọ ọ̀pá afọ́jú ní bọ̀ wá tó o máa fi tẹ̀párì kiri nínú ilé wà làmú ìwọlé o. ọ̀dà mo lajú ọ̀dà mo ti lajú báyìí kọ́ ọ wá wọlé. torí tọ́ ọba wọlé ìgbọ́ ìgbọ́ bí àpèlú wọlé ni ọwọ́ ẹyọ kan tẹ́ ọ yẹ ká ṣe yẹn yóò wá di ọwọ́ mẹ́wàá wọlé báyìí. àtàrí àjànàkú ni kì í ọmọdé àlàmú bẹ́ẹ̀ ni. èmi lọmọdé èmi lọmọdé. ọmọdé ni Àbẹ̀ní ẹ̀ra ọmọ ẹ̀ra bọ́jọ̀wò mo ṣèlérí fún ọ ọwọ́ ẹyọ kan péré náà láti tábà wá sí ọwọ́ ẹyọ kan yẹn tán tó wá sọ pé lọ́dún mẹ́wàá báyìí àtúnṣe mímọ́ ọ̀tẹ̀ mi lọ́rùn wọlé wọlé. àlàmú mi kọ́ ìwọlé. ọ̀wọ́lé hmm. ọ̀wọ́lé ọ̀wọ́lé ah, ah. labalábá kọ́ ní fòun wá gbé o. ah o ti o ah àdán ni àdán ẹ ó ti o kì í ni o ah ẹ wá gbà mí ah ẹ gbà mí aláǹgbá ń pè ẹ gbà mí ah ah. ya. ẹ ẹ mi máa ń gbọ̀n ó dàbí epo yìí fẹ́ máa mi ẹ gbà mí. ó kàn para rẹ̀ dànù lásán. irọ́ èmi ò ní kú irọ́ irọ́ àìgbọ́kú ọkọ àìgbọ́kú àdá àìgbọ́kú àìgbọ́kú àìgbọ́kú. ṣe ṣọ́ṣọ́ sí ẹni alamu ah, ọlọ́mọdékùnrin yòókù bá mi alamu ah, alamu àbígbà tá kúrò ipa mi ọmọ gbà ọ ẹrọ ọmọ pọlọpọlọ pọsí ọ ara ọmọ ah, gbà mí ọmọ ẹlẹkùn mọ Àlàmú Àlàmú Àlàmú òkọ Ọlọ́run ṣeun ah, Ọlọ́run ṣeun ọwọ́ kan Àlàmú ah, pẹ̀lẹ́ ọwọ́ kan ọwọ́ kan ọwọ́ kan ọwọ́ kan. ọ̀dà àbá ọ̀dà àbá ọ̀dà àbá ẹ̀yìn ẹ̀rí mọ́tò ọ̀mọ̀ládé òun nǹkan kékeré báyìí òun ló ń ṣe ọkọ yín koríko lásánlásán lọ kọ́ fáànù ẹ́ńjìnì ní omi bá fi dà sí ragilétọ̀ bí ragilétọ̀ ṣe bẹ̀rẹ̀ sí sominu ibi ó bẹ̀rẹ̀ sí ní sọmi bó ṣe bọ́ sí ara piston nìyẹn piston lọ́wọ́ lọ dààmú ríngì. bàbá bàbá bàbá bàbá ẹ ní ṣókí kí ló ń ṣe ọkọ̀ yìí. iná ni ń sọ yìí sẹ́rí ńgbà tí ríǹgì bẹ̀rẹ̀ sí ní hara wọn nìjẹ́tọ̀ lọ́ba fi paná nígbà tí ìjẹ́tọ̀ wá pa iná bó ṣe múná lọ́ba yìí tó múná lọ́ba yìí. àní ní ṣókí ní ṣókí kí ló ń ṣe ọkọ̀ bàbá níṣẹ́ lè ṣe é. sáwa a ṣe ẹ ṣe ẹ sọrí kì í ṣe pa ṣe ẹ ṣùgbọ́n ẹ wò agbàgbé ẹ̀yìn irinṣẹ́ wa sínú mọ́tò ta ní òròkò tá wọ̀ wá lánàá ẹbí ọba sì di ọjà kútáǹtì ọkọ̀ ò ní padà wá. bàbá ọjọ́ wo ni irinṣẹ́ yín máa dé. ẹjọ́ márùn-ún náà ni ẹjọ́ ni. ọjọ́ márùn-ún tán nílùú nílùú. ẹjọ́ márùn-ún náà. mo kí ni adójútì ní àgbàlagbà nígbà tá a pè yín pé kẹ́ ẹ wá wo nǹkan iṣẹ́ tá a rò kó dá yín lójú ẹ̀ wá bẹ̀rẹ̀ sí ní wí kóbókóbó igi lọ́mọ́kè gbogbo adúrú tẹ kálẹ̀ ó ṣe ina ni gbogbo ẹ̀ wà. Ah, n ò rí ìwọ náà wò nínú àpò ọdẹ rẹ kékeré tó ọmọ gbé kọpa ọ̀hún tó o bá sọ fún mi pé erin ló wà ńbẹ̀ àbí ẹfọ̀n ló gbé síbẹ̀ ṣé mo lè jà ọ́ níyàn. bàbá wa pè yín lágbá yàbá yìí nǹkan. ẹ kì í ṣe èbú náà ló jẹ́ mọ̀ ọ́ yà fún mọ́tò àgbáyé ìṣe èbú. n tún tẹ wàá dùn mí jù irinṣẹ́ irinṣẹ́ tẹ̀ ń lò ẹ gbàgbé sínú ọkọ̀ kí wàá ní lájọ rí yín. ṣé mo mọ̀ pé. ẹ bá bá bá dáradára yín sọ̀rọ̀. mo mọ̀ pé wọ́n rí sẹ́ pàjáwìrì nínú àlọ́. o ṣe mo dúpẹ́ o ṣe o ọlọ́run fún ọ ńlá dá. arábìnrin arábìnrin arábìnrin ẹ jọ̀wọ́. gbàgbé rẹ̀. òkú kọ́ àkúdà ayá ni. ọlọ́run ló ní kó má bàa rìn bọ̀rọ̀. Ah. àjàlá ògún òmùrí iṣẹ́ wá ọjọ́ márùn-ún la máa lò nílùú yìí. agbára ọlọ́run. ẹ̀yin tẹ́ ẹ̀ kanjú ẹ jẹ́ ìyá tètè tẹsẹ̀ mọ́ títí ìtàdógún ẹ̀ẹ́dẹ́lu akíhómi tẹ́ ń lọ ẹlẹ́fẹ̀ ni. ẹlẹ́fẹ̀ abẹ́lẹ́fẹ̀. ẹ wo. ó yé ọlọ́run hmm? ó yé ọlọ́run ẹ ṣe jẹ́ kákúkú fìyẹn mọ̀lú ṣé bí agúnbánirọ̀ ni wá ṣùgbọ́n o èmi ò rìnrìn alẹ́ o mi ì dẹ̀ lọ síbi tí gbó wà. mo fẹ́ béèrè pé ah, ṣé lẹ́nu wọn náà látúndé ni ká múlù ká wọlú a lè wọlú ṣùgbọ́n mi ò rìnrìn alẹ́ mi ì dẹ̀ lọ síbi tí gbó wà lọ́run lọ́gbọ́n ẹ bá ọ̀rọ̀ bàbá ah, ẹ pẹ̀lẹ́ bàbá o ẹ̀yin ẹ̀yẹ mi ẹ rọra o òun yín náà ni mo gbọ́ ló ẹ lọ bàbá ẹ lọ bàbá ẹ lọ bàbá ẹ tí lọ ẹ lọ ah, ah, ẹ lọ ẹ pẹ̀lẹ́ ẹ jọba o. Mm. Eh ó ti tán jẹ́ ẹ lọ́mọ ni. ẹ bẹ́ẹ̀ ni bàbá àjàlá ògùn mẹkáníìkì ti gbàgbé irinṣẹ́ sínú ọkọ̀ ta ní òròkò ṣé ẹ sì mọ̀ yín pé ó dọjọ́ márùn-ún ní lọ́jọ́ ọjà kí ọkọ̀ tó dó padà dé bá a ti rí nu bàbá. tí àwọn aráàlú kò bá náà ti fọ́n olùgbẹ́ èèyàn rà dáradára bẹ́ẹ̀ yẹn bá mọṣẹ́ tí ò bá mọ làákàyè mọ́ bí aláìmọ̀ nǹkan ni mhm. àgbẹ̀ tí ń roko tí ò mọ́kọ́ tí ò má dá tó yẹ kí irú rẹ nì níbi tọ́jú orí rẹ dè nì kó máa lọ bìkan kó máa gbàgbé irinṣẹ́ rẹ̀ sínú ọkọ̀. ó lọ rán abẹ́rẹ́ oko ni. wo ọ̀rọ̀ ẹ̀ ká fi ẹnu ká dákẹ́ ni èmi ọmọ tí máa tọ́ lé àná gbogbo ìgbà tí ìtọ́fùrọ̀ rẹ̀ tí sófin máa bọ́ ń bẹ̀. ògógóró rẹ ti pọ̀ jù. ẹ̀ ń ni. ilé ni ilé yín ẹ̀yin ènìyàn níjà níbi ìrè ọlọ́run ọba òrebì kan àsìkò tó jẹ́ ọ̀bá tẹ̀yìn lọ́nà tẹ́rìn iye tẹ̀ ní ìrànì jáàmù ah. lọ́lọ́run ò pé kẹ́ ẹ kó ńlẹ̀ yìí yẹ gbọ́. ẹ ṣe bàbá. ẹ ṣe bọ ẹ ṣe ah, àgbà yín ó da lẹ́wọ̀ bàbá. àṣẹ o ẹ máa fi gbádùn ọ̀chá ayọ̀ ẹ máa fò ókè bí èkúté eré olóúnjẹ. ẹ ṣeun ẹ ṣeun bàbá ẹ ṣeun kẹbi ọlágùn ẹ pẹ́ fún wa. ohun yín náà mo gbọ́ ló jẹ́ kí n nǹkan bọ́ tàbí àbí òun jọra wọn. ẹ ṣeun bàbá ẹ máa rẹ. ẹ rà mọ́ ẹ àbíyèsí ẹ rí bọ́lọ́run ti ń ṣe nǹkan ká ní pé ọkọ̀ àwọn arákùnrin yóò takúṣẹ́ bá ọ̀ràn lánàá ni wọn ò ní sí lábúlé wa abúlé akíhùn ni wọn bá wà nínú ọdún eégún ẹ sì mọ̀ pé ọdún eégún akíhùn mi mọ́ ń dùn. ó ń dùn bàbá olúwa ló gbọ́n ló tún wá ní ààfin lá ká kó gbogbo wọn wá sáàfin kẹ́ ẹ lè rí wọn nítorí àjòjì kì í wọ̀lú kó nílẹ̀ ọmọ ọba ló nílùú ọba ló nílẹ̀ ọba ló lo gbogbo kábíyèsí o. òkú ọmọ ṣe ẹ ṣeun bó ti yé orí nù mo tún kí ẹ̀yin èèyàn mi lẹ́ẹ̀kan sí ẹ ǹlẹ́ ẹ rí èèyàn ní ń jẹ́ níbi rè ọlọ́run ọba mi sáàtì òrèbì kan bọ́rọ̀ yín ti rí òní ntọ́lọ́run fi ṣe ẹ wò mí wò ṣe rí bí wọ́n bá dẹ pàkúté lẹ̀ báyìí ọ̀mùnú ẹ̀dìyẹ àṣewọ́bẹ̀ akó sí i ejò àgbàdú ejò ńlá yóò sì gbàgbé rẹ̀ kọjá ká wọnú rẹ̀ ẹ̀rí ìyẹn ò ní wípé òwe nu o mo fi ṣe àyàn náà ọ̀rọ̀ ni ṣe rí bí mo ti wà lórí oyè mi yìí ó lè dọ̀la kójọ́mọ rẹ ni ó wà tún débẹ̀. ṣé ò ní tọ́lọ́ ń fi ṣe dédé bí tá ẹ dé bí hùn ó ní tọ́lọ́ ń fi ṣe nù ẹ̀ mọ̀ wá kí ẹ lẹ́ ẹ káàbọ̀ ṣé ọ̀rẹ́ ra ẹ wò ó mo tún kí yín lẹ́ẹ̀kan sí wípé ẹ kú òsín orílẹ̀-èdè bàbá wa yìí náà ilẹ̀ yìí ò ní gbóná mọ́ wa o ẹ jèrè. kábíyèsí ẹ ṣe àdúpẹ́ ẹ ṣe tẹ́ gbà wá wọlé ẹ dẹ̀ kú àlejò wa adé á pẹ́ lórí bàtà á lẹ́sẹ̀ àwa náà wá ń fi àkókò yìí a fi ń sọ fún yín wípé níwọ̀nba ìgbà tá a ṣe wà ní abúlé yìí a ní tẹ̀lé bàṣubàṣu ibi tẹ bá ní ká rìn sí ibẹ̀ náà la máa dé ẹ ṣe kábíyèsí. ó jèrè agbénú ẹni mọ̀ràn ọ̀kùn ìyẹn ló yẹ kọ́ ọmọ jẹ́ so wá rí èmi náà fẹ́ wí fún yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí wípé kẹ́ ẹ ṣọ́ra nítorí kíni ọbẹ̀ tí baálé ilé bá jẹ ìyáálé ilé ṣe é wọn fẹ́ kẹ́ ẹ tẹ́lẹ̀ girigiri o tàbí kẹ́ ẹ tẹ́lẹ̀ bàṣubàṣu ẹ ti kú ò láròbó àgbékọ́rùn rẹ̀ nú oko ẹ mọ̀ ṣe nǹkan ní mẹ́lọmẹ́lọ kẹ́ ẹ rọra mọ̀ ṣe o. ẹ máa wò ní o tó o bá ti bá mi. ẹ kú iṣẹ́ o òun lẹ o ẹ lẹ o ìrora o ẹ kú odò tó dùn mí mo sọ fún un. èsì tẹ́yìn tí ẹ fi àṣejẹ́ bíi ti ó pò rí mi àbó mọ̀ pé mò ń bọ́ àpọ̀ mi lódò kó tó máa dúró ẹṣẹ́ síbi tí n ti fẹ́ pọn mi ni. nígbà tí yín èsà jẹ bó ní ti mọ̀ pé ó ń bọ̀ lódò wà mi àti pé ẹgbẹ́ òkè lọ́hùn làwọn èèyàn yòókù ti ń pọn mi. bá a sọ fún ọgbọ́n kì í ṣàjẹ́. èmi àjẹ. àjẹ ni ọ́ lónìí ní sì gbà ìwà alábò ti yàrá ibi wù mí ibi wù mí ojú mi ni ọjọ́ wọn sọ fún ẹyẹjà ẹyẹjà ibi wù mí ibi wù mí ibi wù mí ibi dùn ibi dùn ilẹ̀ ilẹ̀ ibi dùn ilẹ̀ ibi dùn ẹ mọ̀ bọ̀ ẹ mọ̀ bọ̀ ẹ mọ̀ bọ̀ ẹ mọ̀ bọ̀ ibi dùn ilẹ̀ ilẹ̀ òjè já máa lọ lé já lọ kásán bá ká máa lọ lé. ẹ máa bọ̀ ẹ máa bọ̀. asakẹ́ èmi ní sẹ́yìn ọmọ yìí èmi ní sẹ́yìn ẹ̀yin ní sùúrù fúnra yín kí ló dé ewu bẹ́ẹ̀ ti dodo rú ẹ̀sìn à ń domi sí ayín lára kí ló dé gan-an tẹ̀ ń ẹ ṣeun ìyá wa ṣèbí jẹ́jẹ́ mi ni mo wá pọn mi lódò tó sì domi ọṣẹ tíbi tí ti fẹ́ pọn mi mi bẹ́ẹ̀ náà ní lánàá jẹ́jẹ́ àwọn ọ̀bọ̀dá àdìo àti àwọn àgùnbánirọ̀ wa ni wọ́n bá mi sọ̀rọ̀ tí bíhùn mi sì débẹ̀ ọkọ ni wọ́n sì ti díjú sí mi ìbíhùn mi sì kọ́ wọn lọ́lẹ̀ rẹ̀ ẹ bá mi kìlọ̀ fún bíhùn mi o ẹ bá mi kìlọ̀ fún bíhùn mi kó padà lẹ́yìn mi o. ewe tí n pè ìbíhùn mi kọ́mọ̀ ṣe sùúrù sọ ọgbọ́n mi sọ́ọ̀rì anju wọn ò ṣe wí lẹ́jọ́ o ìjà alára kì í sì tán bọ̀rọ̀ dákọ̀ mọ́ bínú sọ gbọ́ rí mọ́ fọṣọ rẹ o ẹ ló jà mọ́ o. kábíyèsí èwo wà ẹ̀wọ́n ti gbé àjálù ńlá ti wọ̀lú kí ni ká wá ṣe bá ọlọ irú wàhálà wo leléyìí ọlọ́run kábíyèsí wàhálà ti dé o. Ah, Àlàmú kábíyèsí. àṣírà ah, rẹ gírì ah, àbúrò ló ti ṣe ṣé ọ̀rọ̀ a máa tóbi káfọ̀bẹ́ bù eh, ṣé èèyàn kan a máa tẹ̀ tó fọ àjà ni hmm, ọ̀dà sí àwòwò kí ni àjálù ọ̀hún tó dé. kàbíyèsí ẹ wo ojú ẹlẹ́dàá yín tó ojú mi méjèèjì kòrókòró báyìí ni mo fi rí wọn eh, àwọn alamí o èyí tó mú gbóná lọ́wọ́ èyí tó mú ẹ̀dùn àrá lọ́wọ́ èyí tó mú àpò ìdọ̀họ́ ńláńláńlá lọ́wọ́ ni wọ́n wá wọ aṣọ kakí bí ọlọ́pàá ni wọ́n wá ń bọ̀ báyìí ni wọ́n bọ̀ ni wọ́n bọ̀ ni wọ́n bọ̀ ẹ wo àníyàn wọn ni pé tí wọ́n bá ti wọnú ìlú yìí báyìí kí wọ́n wọnú wa kí wọ́n wá yín mọ́lẹ̀ kí wọ́n wá mú yín kí wọ́n sọ yín sínú àpò kí wọ́n wá lọ tì yín mọ́lẹ̀ lẹ́yìn tí wọ́n bá wá ṣe bẹ́ẹ̀ tán wọ́n ní àwọn wàá da ìgbóná sílù àwọn da wàhálà sílù àwọn da jẹgbọ̀n sílù ẹ ọkàn tiẹ̀ wàá nú wọn báyìí tó jẹ́ wípé tó bá ti wọnú ìlú báyìí tó bá rí àfin lọ́ọ̀kan báyìí tó bá ti lè fojú gán ní àfin báyìí bẹ́ẹ̀ làfin ọgbà náà gbó kábíyèsí jẹ̀gbọ́n ti dé o. ẹ̀yin ọ̀dà gbọ́ alamu. ẹbí wọ náà lọ lọ ọ̀hún tọ́ ọ̀rọ̀ ọ̀hún. bẹ́ẹ̀ o kábíyèsí. ìwọ lọ sí lọ ọ̀hún tọ́ ọ̀tọ̀hún dé ọ̀dà wò wò ilẹ̀kùn ni ó orí inú ó sì ríta ẹ wé mi àwọn wo wá ní àwọn alálàmí ọ̀hún. Ah, kábíyèsí ẹ kìíní ni wọ́n pè wọ́n agùnbánirọ̀ ni wọ́n pè wọ́n ṣùgbọ́n àwọn eléyìí ogun bá nǹkan kan o agùnpalérun pàlúrẹ́ ni wọ́n. Ah, kábíyèsí ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ ẹ̀ ní rárá ah, kábíyèsí ọ̀rọ̀ kékeré kọ́lé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ńláńlá ni. Ah, ah, ah, eh, lóòótọ́ a mọ̀ pé ẹ̀yin aláṣẹ kejì òrìṣà lẹ́yìn eh, bẹ́ẹ̀ bá ti ń jí làárọ̀ àwọn ẹbọra lẹ̀ ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ bá fẹ́ sùn lálẹ́ àwọn àwọn òòṣà lẹ̀ ń bá sùn lálẹ́ ṣùgbọ́n àwọn aráàlú tí wọ́n wà lókolobó bíi tiwa náà ni àánú wọn ń ṣe bíi kábíyèsí àbí òye yín kábíyèsí. òótọ́ ló sọ òrìṣọ eh, ọgbọ ní ọ̀dà dúró náà kémi ó wò kí wọnú ó sì wò wò ọ̀dà èmi là á ṣe sí. kábíyèsí yóò dáa fún yín yóò dáa fún yín ṣé ẹ mọ̀ pé lórí alami sí alami ìbẹ̀lẹ̀ ti kọ́lé fún mi lẹ ti ń fi ra àwọn aṣọ dáadáa fún mi lẹ sọ mí di gbajúmọ̀ èèyàn pàtàkì láàrin ìlú nítorí pé ohun tí mo bá ń sọ àwọn alami tí mo ń ṣe fún yín lóòótọ́ ló ń rí ohun tí mo bá sì ń sọ fún yín pé kẹsì lẹ́ ń ṣe náà ló fi rí bẹ́ẹ̀ ṣe ohun tó wà nílẹ̀ yìí náà bó ṣe tóbi tó yìí nǹkan kékeré náà ni a ṣe sí kẹkàn bá mi wá bíi ẹgbẹ̀rún mẹ́wàá kí n gbá àwọn ọ̀dọ́ ìlú jọ tó sàn gun kí n fi wọ́n sọ igun mẹ́rẹ̀ẹ̀rin ìlú. tó jẹ́ pé àwọn àwọn alámì ò ní lè wọ̀lú ńgbà wọ́n bá dẹ̀rú tí wọ́n bá rí i pé alámì ò wọ̀lú tí ó bá ti sú wọn fúnra ara wọn wọ́n padà síbi tí wọ́n ti wá. kábíyèsí o. ẹ jèrè kábíyèsí o ẹ mọ̀ wọlé ẹ ṣoríire ẹ kú. kábíyèsí. ṣé wọ́n ti jẹun. <laughs> kódà. wọ́n sì mú un. <laughs> ìyó ẹkú àlejò wa kábíyèsí. ẹ wò wò àwọn tó kù rẹ dà. wọ́n wà lágbàlá wọ́n ń ya àwọn nǹkan oríṣiríṣi tí wọn ò rírí tó jọ wọ́n lójú arákùnrin tibí tó sì ń kan nǹkan lẹ̀ bóun ti ń kọ́ làwọn tó kù rẹ̀ yà. akọ̀wé kọ wúrà nù. kábíyèsí inú wa ìbá dùn ẹ má bínú o tẹ bá lè darapọ̀ mọ́ wa kájọ yàwòrán a fẹ́ bá yíyàwòrán. àà ah, ah, èyí ṣe mí èyí ṣe mí tí mo ọ̀ bá yín yàwòrán ẹ̀yin bá ń yàwòrán ń ó tún fi àwọn nǹkan ṣẹ̀ǹbáyé bàbá mi ń ó tún hàn yín ẹ̀yin tẹ́yìn náà ó rí nǹkan ọ̀lẹ̀ tí ọ̀rọ̀ yín ó fi pé tí ó pé pérépéré ah. <laughs> ẹ ǹlẹ́ ẹ ṣeun àlàmú àlàmú ah, ẹ wò mí wò àwọn alámì rẹ fẹ́ kọ́ yìí. ẹ ṣe é rí o kábíyèsí ń tó ṣẹlẹ̀ ni pé nígbà tí sẹ́rí ọlọ́run ṣàṣàánú wa sẹ́rí àwọn àwọn sẹ́rí o nígbà tí àwọn àwọn tí kọ́lọ́mọ ṣàṣàánú wa kábíyèsí Wow. àwọn kòkò tí ẹ jẹ kéwòn gan. ìyá mi o ìyá jẹ mi o orí ìyá mi o orí ìyá mi o. Ah, ah, Àṣàkẹ́ ah, Àṣàkẹ́ kí ló dé ìyá jẹ mi o ọ̀rẹ́ agbálagbó ẹ máa fi ìyá jẹ mi. ìyá bíi ti bó o odò pẹ̀lú kó tó mi mi lórí ní báyìí àfẹ́sọ́nà yìí bí wù mí. ìbí eh, wù mí kí ló ṣe. nǹkan kan ṣe òun ló ṣe nǹkan. Ah, kí ló ṣe. Ah, ẹ̀wẹ̀rẹ̀ gbọ́gbọ́ lágbẹ̀yìn sí ni mò ń tijú o bí mo ti ń bọ̀ láti odò lẹ́sẹ̀ ògbèjì ni mo bá rí àfẹ́sọ́nà yìí bí wù mí pẹ̀lú àwọn ọkùnrin àgùnbánirọ̀ tí wọ́n tẹ̀sẹ̀ dé sí abawa láti ìlú Èkó bí ẹ bá rí bí àfẹ́sọ́nà yìí ṣe dìmọ́kànnú

adáre ṣé o sí. ó wá òyà mi ó wá. kí ni nǹkan ọ̀hún. àwọn agùnbánirọ̀ tí wọ́n ṣẹ̀ wọ̀lú wọn wá ń tẹ ilẹ̀ báṣubàṣu wọ́n sì ti tẹ ìwọ kámọ́lẹ̀ ọkọ̀ ó sì sá wọn. kí wọ́n ṣe. ìbíwùn mi tèmi nìkan ṣoṣo àṣàkẹ́ ní pé òun rí àwọn agùnbánirọ̀ níbi tí wọ́n ti ń ṣe àṣemọ́sí pẹ̀lú rẹ̀ ní ọ̀sẹ̀ ògbèjì. bẹ́ẹ̀ ni kódà nígbà tí àṣàkẹ́ fẹ́ dẹ́kun wọn níṣe ni wọ́n mú àṣàkẹ́ tí wọ́n lù ní àlùbọ́lẹ̀ tí wọ́n sì fọkòtò mi rẹ̀. Hmm. gbọ́lágún kì í ṣe bọ́rọ̀ ti rí nù ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ o ìbẹ́lẹ̀ tí odò tásàkẹ́ kọjá wọ́n sì kọjá sínú odò ó ti da gbogbo odò rú ní tó bẹ̀rẹ̀ ìjà pẹ̀lú ìbíhùn mi rẹ̀ nígbà mo rí wọn bíi ti pè wọ́n nù pé èmi ló dé tẹ̀ kí ní sùúrù fúnra yín wọ́n sì kẹjọ wọn rò àmọ́ ń ti parí rẹ̀ gbogbo rẹ̀ sì ti tán dákun kọjá ọ̀tọ̀ síbẹ̀. àwọn àgbọn ayọ̀ ńkọ́. kò sí agùnbánirọ̀ kankan ò sí lódò èmi wọn lájọ ń bẹ lódò ń gbà wọn bẹ̀rẹ̀ jà èsì ti parí rẹ̀. ẹsẹ̀ ìyá mi ẹsẹ̀ ẹsẹ̀ ìyá mi. kọ́sọ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. àṣàkẹ́ kò sóru wájú pọ̀ mọ́ tí pàkọ́. gbọ́lágó sì máa dà ká ní ìdádúró ah! yóò máa lọ pa àwọn agùnbánirọ̀ yóò máa pa wọ́n ọmọọmọ ní rẹ́sù wà. àbúrò jọ̀wọ́ mi àbúrò jọ̀wọ́ mi o àbúrò jọ̀wọ́ mi àbúrò jọ̀wọ́ mi o. alamu alamu. ah baba Eh, baba ẹgbẹlẹ. <laughs> ọmọ sáré ẹmí mi fẹ́ bọ́. Ah, ẹgbẹlẹ jẹrẹ. ẹ mọ lọ mo bọ mo bọ mo jẹ mo tẹ ti bẹ̀bọ̀ náà nìyẹn. yọ̀dà mọ. aṣẹ́rí eh. níbi tẹ́ ẹ rán mi dé gan mo jẹ débẹ̀. yọ yẹ ọ. bí mo ṣe ń sọ sí wọn báyìí ni wọ́n ń han lèmi náà ń jò ni wọ́n ń han kódà mo sọ ọ́ débi wípé ìgbóná wọ̀lú. Hmm mo ní pẹ̀tùpẹ̀tù ti dé ṣẹ̀pọ̀nà ti wọ̀lú sẹ́ni kábíyèsí ó ti bí kí kábíyèsí fúnra rẹ̀ kó dìde báyìí kó gbójú fèrèsé kó fò síta. nígbà <laughs> mo sọ́dọ̀ fúnra ara wọn. wọ́n bí mi pé kí ni a wá ṣe sí báyìí ọpẹ́ o. <laughs> wọ́n á ní olótẹni ọkì iná olótẹni pípẹ́ kó ní. dọ́dọ̀ fún ọ. ní kábíyèsí bá dìde. mọ mọ mọ ẹ̀jẹ̀ sọ́tọ̀ bó ṣe dìde báyìí tí mo tiẹ̀ ti gbé kábíyèsí dìde pé wọ́n fẹ́ wọnú inú yàrá lọ kí wọ́n kó ti jáde ni bẹ́ẹ̀ lolórí bá ṣílẹ̀kùn láti inú àgbàlá wọlé àwọn àgùnbánirọ̀ ti débẹ̀ ṣé wọ́n ti débẹ̀ tí wọ́n ti jẹun tí wọ́n ti ṣe wọ́n bá wá bi mí pé ṣé àwọn àgùnbánirọ̀ tí mò ń sọ̀rọ̀ ń pa ọkọ yìí. mo ní ẹ ẹ ẹ ẹ ẹ nì mo ṣe da kílò lónìí ẹ mo ti ń lọ lé ń bọ̀ báyìí. wà á ní sọ́ọ̀dé ah, bẹ̀ lásìkò ni. ẹ ṣe bí bẹ́ẹ̀ ṣe sọ fún mi náà mo ti dìde tí mo ti lọ ọbẹ̀. Àlàmú irọ́ ló ń pa. ta ni ń parọ́ nú àwa méjèèjì báyìí. ṣé àgbàlagbà tó ro nǹkan tó sì ní kí ọmọ kékeré ó lọ sọ tọmọ kékeré lọ sọ ṣé àgbàlagbà yẹn ní parọ́ ni àbọ̀mọ kékeré. èmi mọ̀ ni bẹ́ẹ̀ ṣe dàgbà tó yẹ ẹ sọ fún mi wípé ọ̀kan náà àwọn àgùnbánirọ̀ yẹn pé tó bá ti dé ààfin báyìí bẹ́ẹ̀ lààfin ó jóná ìgbà táwọn àgùnbánirọ̀ dé ààfin gangan ni ààfin bẹ̀rẹ̀ sí tòtò yẹn. ló tún lẹ̀ wọ́n lọ́rùn wèsì ẹ wá sọ mí ń parọ́ èmi ló ń tèmi tó ń bọ̀ lọ wá o sọ yé o hmm. jẹ́ n sọ fún ọ sọ ọmọ mi o ṣé ọmọ rẹ òjò ẹ̀yìn kànnàkànnà ní sí ìta káàkiri sọ́ọ̀rí nísìn yóò máa tójú fèrèsé bọ́ sí fèrèsé ni tí yóò máa jalè káàkiri. mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọlọ́run jẹ́ kó wọn kó lé ọwọ́ àti ẹ̀mọ̀ yìí pé ó sì ta bẹ́ẹ̀ àbí ẹ mọ̀ pé torí àwọn àgbàlagbà kan wà nílùú yìí tí àjọ ń ṣe pálapàla kiri kọlọ́run sì jẹ́ kí òjò mi ọmọ ajalè torí ẹ̀yin ní ọ̀kọ̀ọ̀kọ̀ jí yóò jẹ gbé pátápátá. ẹ àti ọ̀fẹ́ ilẹ̀ dàgbà sí. rẹ pé orí mi pé. sórí rẹ pé. ó pé jù bẹ́ẹ̀ lọ èmi lọ. Ah. ká fi síbẹ̀ nù. ká fi síbẹ̀. ọ̀dà. ẹ wá ẹ wá èwo ni ká fi síbẹ̀. èrò ẹ má jà fi síbẹ̀. báwo lẹ ṣe wá ń ṣe báyìí. wọn kò wọ́n fún wọn kò wá. kò wọ́n kò wọ́n fún mi. Ah, ah ṣé yorùbá ni mò ń sọ lẹ́nu yá àbánàgó mo ní kò sí nǹkan kan ẹ à ń sọ yìí pé kíní ẹ ń bínú lọ ẹ ẹ alù lẹ́ẹ̀kan yìí ni kò kò dún nìyẹn ẹ ká bọ́yọ̀ wọ́n la fi ń lù tẹ́lẹ̀ ẹ wá lọ wá kọ̀ǹgọ́ tí a fi lù tí ó fi dún ǹjọ́ yẹ kẹ́ ẹ máa ro nìyẹn ẹ wá ń bínú lọ ìwọ lẹ wá ń bínú sí báyìí. ọpọlọpọlọ rẹ wà tẹ́lẹ̀ ọdọríkodò ni tó lè bá mi sọ̀rọ̀ ní ọ̀rọ̀ ìtúbí ìnùbí wọn ò fẹ́. ẹ má bínú ẹ má bínú ẹ wá hmm? bàbá ṣé kọyọ nǹkan fáwa ni. ọyọ àlùwò ṣubú ṣe sọ fẹ́ warapa ọyọ ọyọ èyíkéyìí tó o bá fẹ́ ń bẹ nínú yàrá. a gbọ́dọ̀ pè yín lágbàáyà ni torí bàbá sọ pé àgbàyà ni ní ìsìn ẹ máa sọ pé à ń rí yín fín. ọmọ yìí èsì ṣe èèyàn púpọ̀ jọ pé wọ́n dá mi lórí ń gba omi gbóná náà dàlú ọmọ yìí ń gba kékeré rẹ̀ tó ìbò lára báyìí o torí èèyàn yìí òyì sọ̀rọ̀ bó jẹ́ ọ̀dà nù ọ̀dà ọba bẹ́ẹ̀ nù. ọ̀gá o ọ̀gá o gbogbo nǹkan ni ìwọ lọ ṣàfihàn lẹ́sí gbogbo nǹkan lọ yọ lẹ́sí ṣé ńgbà tí ó kówó iyebíye lọ ọjà tí ó wá lọ ra tìmátì kéékèèké báyìí ṣé o rí a wá sọ pé òrìnà lélẹ́yìn báyìí tó fi lọ ra tòmátò kéékèèké báyìí torí ọlọ. bọ́ọ̀ bá ti lanu bọ́ọ̀bá ti lanu àbá yìí ké ké ké ké ké sí ohun tí ò ní lè jáde lẹ́nu rẹ̀ o ìwọ ọ̀lẹ́ lásán lásán yìí àwọn ẹgbẹ́ rẹ̀ lábílẹ̀ yìí àwọn ń dáko lọ báyìí ni ṣé ó yẹ ká máa lọ fẹ́ owó rẹ̀ lẹ́yìn ni ṣé bọ́kọ rẹ ló yẹ kí n ti mọ ọkọ wálé. nígbà tí àwa dáko wá di pé kó o gbójú rẹ̀ dandan lọ sọ́jà kó o lọ ra eh, tìmátì kéékèèké torí eh, Ọlọ́run. Eh, aláìnítìjú àfi kó mọ̀ ṣe kó mọ̀ tẹnubọlẹ̀ kiri kí gbogbo àbà kó mọ̀ pé ọ̀n sálámí fún kábíyèsí àti wá àti kí wọ́n kí wọ́n pẹ́ rádaràdà babaláwo tá ìjọ kóra yín ká. ṣé ọ̀wádìíká ni rádaràdà. bẹ́ẹ̀ ni ọ̀wádìíká rádaràdà oníjẹkújẹ olè níyìn ah. olè. èsèyàn rè èsèyàn ṣé ńgbà tí ti wọ́n ń sanra táwa ń táwa ń rù tá à ń ṣe wàhálà tá à ń ṣe wàhálà owó tá à ń rí ńbẹ̀ kọ́ ni ìwọ̀n ń jẹ tó ń fi sanra tó ń sanra táwa ń ṣe kínní ẹ ṣèyàn rẹ rárá ni ẹ ṣèyàn rẹ olè sí ò sí ò. ṣé ṣé ṣé ṣé ibi ìnílé bàbá bàbá òjò. kèé kèé ṣe ibi ìnílé bàbá òjò ẹ ẹ ẹ mọ̀ rí. rárá o àmọ́ ń béèrè ni àmọ́ rí. ó dà bẹ́ẹ̀ àdáre lọ́wọ́ mi tí n bá rí òjò màá bẹ orí ẹ̀ ní ẹ̀ háì. Ah! Eh, eh, eh, ẹ rọra o ẹ rọra o. díẹ̀ díẹ̀. kí ló ṣe. Hmm. òjò jí ẹran yọ lójú pàkúté mi gíjà ah! ọmọ mi ó rí kòrókòró ah! òjò si ta kanakana mo loju pẹ́ù loju bá fọ́ pata ọgọgọ o irú ọmọ burúkú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni orónú rẹ ju ta kéèké lọ. dájúdájú àjẹ́ nìyá ẹ̀. tá a ìyá òjò mọ̀ bá ìyá òjò. ẹ ni dáhùn lóru ìjà ẹ̀ ṣe rí bàbá òjò èèyàn lásán kan ni ó jẹ èèyàn lásán. kẹ́sì máa wo ṣe rí ìyálà ìyá ìyá ìyá òdo àjẹni ìyálà ìyá ìyá ìyá tó tún wá bí ìyálà ìyá ìyá òdo tá à ń sọ yìí náà àjẹni ìyá ńlá pọ̀nrí ìyálà ìyá ìyá tó wá bí ìyá ìyá aláya ìyá òdo tá à ń sọ yìí yìí o àjẹni. Eh, ṣe wá rí ìrandíran láti ìbẹ̀rẹ̀ ìyálàyà òjò tó fi di ìrandíran láti àárín ìyá òjò tó fi wá dé ìyálàyà ìyálàyà òjò tí ń bọ̀ tí wọn ò tí ì bí àjẹni èèyàn lásán lásán ráhùnráhùn wíṣíwíṣí ìní wọn èmi tí mo sọ bẹ́ẹ̀ rí. ẹ bọ̀dà ṣe rí bàbá òjò tá à ń sọ̀rọ̀ rẹ̀ ìpọ̀nrípọ̀ gbá ìpọ̀nrípọ̀ ìpọ̀nrípọ̀ ìpọ̀nrípọ̀ láti ìran ìran ìran kìíní títí wàá dé ìran àfihàn ìpọ̀nrí pọ́n pọ́n pọ́n pọ́n láti pa pa tètè wá di èèyàn lásán oṣó ni wọ́n ẹranko ni wọ́n abàmì ni wọ́n èèyàn jati jati jati jati kan báyìí òun làwọn ẹbí bàbá òjò ṣé wàá rí ìyálà ya ìrandíran ìyálà ya òjò tá à ń sọ yìí ìyálàyàlà hmm? yà rẹ̀ èkúté ni ìyálàyà yà ìyálàyà babalá ìyálàyà ẹ̀ àgùntàn ni àgùntàn ajá eku ayan èèrà kankan rìnsìnrìnsìn pásípàsí òun nìran dìran gbogbo wọn pátá kò sí rán bẹ́ẹ̀. ṣé ẹ mọ̀ bọ́ ọ̀bọ̀lágídò ẹ mọ̀ ìtọ́pá nídìí tó ní tó nírù nídìí ọbọ ìjímèrè bàbá ọbọ ọbọ lagido ọbọ ọbọ lagido afáfungún mọ́ la dáradá ẹ má jà ọ ní ìyá mi bọ́lájí mo rántí ọjọ́ tí mo roko ọdẹ òjijì ni mo pàdé kìnìún olólàájú ẹ̀rù bà mí. mo wá rántí pé àdìo ọmọ sẹ́ríkì babalógun ògúndìran ò gbọ́dọ̀ bẹ̀rù ohunkóhun. àdìo èyí tá à ń sọ dùn hmm? pọ̀ ẹ lọ́wọ́ ó ti ń láró ọ̀rọ̀ bàbá ó dẹ̀ ń ti ní ọwọ́ kan àgànnà ta ló sọ̀rọ̀. Ah, ni o fi ṣèjà. èmi lágànnà èmi ò lágànnà o. akọ ọba ọdẹ ṣe mí àní mo tún rí ọmọbìnrin alẹ́ àná yẹn mo tún rí lẹ́ẹ̀kan sí i. ẹ̀ẹ́dẹ̀gbà mi gbọ́ ẹgbà mi gbọ́. látúndé látúndé òde jókòó bẹ òun wọ ọ̀rẹ́ tí tó fi ń rírìkúrì. wò ó bí ènìyàn bá rorò kúrò jù á rírìkúrì ìwọ̀nba ni ọmọkùnrin gbúdọ̀ máa rò nípa ọmọbìnrin lọ bí bẹ́ẹ̀ kọ́ gbogbo àwọn igi tó ń rí yìí á dàbí obìnrin lójú ẹni. ẹ dúró ẹ dúró ẹ dúró ẹ dúró ṣé ẹ ò rò yìí pé ó yẹ ká da ọ̀rọ̀ tí bàbá Fẹ́mi ń sọ ọ̀rọ̀ wò ni àdúrà ìṣá lè tó yìí kó má mọ nǹkan tó ń sọ lẹ́nu àbí kílẹ̀ ni mo sọ ọ̀gbẹ́ni Sálíù àti Àdìó. Káyọ̀dé ó ṣeé ṣe kí bàbá mọ ohun tó ń wèé àmọ́ ní tèmi o inú abúlé yìí òun ni wọ́n bí mi sí tí mo sì dàgbà sínú rẹ̀ látijọ́ tí mo sì ti ń rìn káàkiri nínú abúlé èmi ò tí ì kófìrí obìnrin àràmàǹdà kankan rí o. yóò dáa fún Adio bí ló ti tó yìí kò sóbìn kankan ló ló ti nǹkan mọ ní dúdú ni ní pupa ni bí ó bá sì wà ní ìtì rìnrìn dè òru nu wọn èmi àbí àdìwà á ti pàdé rẹ̀ lọ́nà ọkọ̀ ọ̀dọ̀ òru tá a máa ń lọ àbí àdìwà kí ló ní mo sọ. Ah, n wa ni. ó tán Saliu ìwọ náà ò tún gbà mí gbọ́ a jẹ́ pé mo ti da lágànnà nìyẹn akọ bàdẹ tí ń ṣe mí. sure ẹ bàbá Fẹ́mi má dá wọn lóhùn bọ́n bá gbà ẹ̀gbọ́n èmi gbà ẹ̀gbọ́n tèmi. á dà fún ọ̀rẹ́ mi. ọ̀kan rẹ̀ èmi ò gbà ẹ gbọ́ o ò lè gbà mí gbọ́. ìròkurò tó ń rò òun ló ṣe okùnfà ìríkùrí tó ń rí ẹ wò ó ẹ wò ó ẹ̀yin ẹ má jẹ́ kíyàn kan fi ìròkurò ẹ̀ kó fi ba fàájì jẹ́ fún wa àdìo ah, ah, gbóhùn sókè. bàtẹ́ ń tẹ́lẹ̀ bàtẹ́ ń tẹ́lẹ̀ àti yòrò bàtẹ́ńtẹ́lé ọwọ́ tọ̀ bẹ́ẹ̀. bàtẹ́ńtẹ́lé àti yòrò bàtẹ́ńtẹ́lé ọwọ́ tọ̀ bẹ́ẹ̀. bàtẹ́ńtẹ́lé àti yòrò bàtẹ́ńtẹ́lé ọwọ́ tọ̀ bẹ́ẹ̀. bàtẹ́ńtẹ́lé àti yòrò bàtẹ́ńtẹ́lé ọwọ́ tọ̀ bẹ́ẹ̀ ṣé eré ni àbò òtọ́. ìwọ náà tún gbà mí gbọ́ o ò gbà mí gbọ́. bàbá fẹ́mi má fi ṣètò. ògùn màmá jẹ́ ìgbọ́mọ ẹran ògùn màmá jẹ́ ìgbọ́mọ ẹran ní pé mo ò gbéyàwó parọ́ mọ́ mi ògùn màmá jẹ́ ìgbọ́mọ ẹran ní pé mo ò gbéyàwó parọ́ mọ́ mi ògùn màmá jẹ́ ìgbọ́mọ ẹran ní pé mo ò gbéyàwó parọ́ mọ́ mi ògùn màmá jẹ́ ìgbọ́mọ ẹran ní pé mo ò gbéyàwó parọ́ mọ́ mi ògùn màmá jẹ́ ìgbọ́mọ ẹran ògùn adájọ́ ògùn eh? ah. adájọ́ obìnrin tó rojọ́ àbòsí mọ́kọ rẹ̀ ògùn adájọ́ obìnrin tó rojọ́ àbòsí mọ́kọ rẹ̀ ògùn adájọ́. ọ̀gá àgbà ni mo jùkò fún. èmi ní siori ṣé wo nìkan ní ìgbẹ́ lábúlé yìí ni ìwọ lé ní ìwọ lánàá bí ẹ̀kọ́ àpọ̀kọjẹ. èmi ní siori mámúdi rẹ ìlú ọ̀sẹ̀ lẹ́sìn. mámúdi mi ò eh, eh, eh, èmi nìyàwó ìlú ọ̀ ìyàwó amẹ́yẹ ìyàwó amẹ́yẹ. èmi nìyàwó amẹ́yẹ ọ̀rí ọ̀rí ìwà fẹjọ́ rẹ̀ sùn bàbá rẹ̀ ọmọ burúkú síwọn nìkan ní bẹ lábúlé yìí ni ó sì à ń gbé mi sáré oh no ìfẹjọ́ rẹ̀ sùn yá rẹ̀ ìfẹjọ́ rẹ̀ sùn bàbá rẹ̀ ìfẹjọ́ rẹ̀ sùn gbogbo ẹbí rẹ̀ ọmọ ọkọmọ ọ̀rí gbogbo ewúrẹ́ e, e, abúlé náà ti pa ọ̀rẹ́ wa lọ yọ. ẹ bọ́ọ̀lù ẹtí. bọ́ọ̀lẹ̀ bọ́ọ̀lẹ̀ àti. ọ̀sìn abọ́ọ̀lẹ̀. bọ́ọ̀lẹ̀ kí ni wọ́n tún yà sí. wá yà mí yà mí yà mí. káwọn bẹ́ẹ̀ nílò. ó wà bẹ́ẹ̀ o. ọ̀rọ̀ àgbẹ̀. iwájú rẹ̀ láàbọ̀ sí. iwájú rẹ̀ láàbọ̀ sí no o ẹ máa bọ̀ báyìí. Eh, eh. ẹ eh, ti wọlé a ti wà nù rẹ. bàjẹ́. sọ́ọ́lù àjò ẹ ṣe ẹ kú àgbálẹ̀ wa ah. ẹ ṣe ọ̀rẹ́ wa àìdúpẹ́ ara ẹni. Ọlátúndé ṣọ́kàn rẹ dẹ̀ ti wá balẹ̀ báyìí. Ah, ẹjọ́ mi náà kọ́ bọ́mọdé bá débi ẹrù ẹrù á bà á. <laughs> ó jó. àti pé àìdúpẹ́ ara ẹni. ẹ <laughs> wo bí o ṣé kèmí jẹ́wọ́ ah, ẹ wo ìdùnnú ló jẹ́ fún mi pé èmi ń bá yín rìn káàkiri bá a ti ń bá yín rìn ìdùnnú àtayọ̀ ló jẹ́ fèmi o nítorí gbogbo àwọn ará abúlé yìí o ni wọ́n ti ń fojú ará èkó wà wá náà. ẹ wá ẹ ẹ ọgbọ́n kódà gbogbo àwọn ọmọge abúlé náà ti bá a ṣe àwọn adélébọ̀ gan ti ń díjú sí a. Ah kò máa tẹ̀ wá sí ibi tọ́ọ̀kì tí ń kádì alẹ́ ẹ̀yin náà fẹ́ràn mi bí àwọn ọ̀rẹ́ mi nígbà tá a kì í ṣe bọ̀dá. sori ó máa ń da kí èèyàn fẹ́ràn obìnrin ju kó máa kó fi rí ẹ lọ. <laughs> òkú ọ̀rọ̀ jẹ́mọ̀ ọ̀rọ̀ àwọn arẹ́lẹ́ ẹ̀yà ẹ̀yà ọ̀rẹ́ wa. àmì kàtúrí o. ó dọ̀rọ̀ ọ̀rọ̀ o ṣeun ṣeun. bàdéńdélé àti èrò bàdéńdélé ọwọ́ dọ̀ọ̀bẹ. bàdéńdélé. ẹ wo tirẹ̀ mi o mo fẹ́ lọ sùn. ẹ wá wá. báyìí. arákùnrin yà lọ́nà kí n kọjá tó bá fẹ́ kàn dín inú iyọ̀. dúró ń bẹ̀. pẹ̀lẹ́ o ọ̀gbẹ́ni kò dẹ̀ wá lé tó yẹn ṣé àfẹ́sọ́nà ẹ̀ ni. èmi ọlọ́run má jẹ́ ìwọ ò rí arábìnrin yìí pé ìránṣẹ́ òòṣà ni òòṣà àfin ti bẹ́ lọ́wọ́ ẹ̀ ó jẹ́ ṣọ́ orí ara rẹ kó má bàa kú lójijì. èmi ikú ìyẹn ló bá ti sọ kí ló wá ń farapamọ́ fún wọn ò bá máa tẹ̀lé kiri ìlú kí gbogbo ayé lè mọ̀ pé ìwọ ló ṣàfiṣọ. ohun tí ò yí ẹ nìyẹn òòṣà àfikọ́ ló fi mí ṣọ o bàbá ọ̀wárìnkà ló fi mí ṣọ torí ẹ̀yin àlejò tẹ́ ẹ wọ̀lú tẹ́ ń tẹ̀lú báṣubàṣu. ọ̀wárìnkà. o bá ti fi mí lẹ̀ o kó o ṣáà ṣe mí bọ́ṣẹ́ ṣe ń ṣojú kó o fèmí àtòṣà kò yẹ kó o dá sí i. ẹ tiẹ̀ gbọ́ o àti ẹ̀wà mọ̀ bóyá òòṣà là ń bá jà àbẹ́yàn. Hmm. toro bìrì dá wa sí là ń gbé ìyẹn toro ẹ dákun ẹ máa wò ẹ ẹ ẹyìn ti kí n pa bẹ́ẹ̀ ń mi ẹ pa ajínrere báwa ti kíra wa ńlẹ̀ yìí nìyí méjì náà rẹ wá àwọn yòókù yín ẹ wọ́n tí mo rẹ́yìn méjì o. Lọ́wọ́ kó má bàa ṣòro ni. Bàbá ó ní ọ̀rọ̀ kékeré kan tá a fi tó yín létí. Eh. Bàbá Fẹ́mi ti ń rí àbàmì arábìnrin kan ti ṣe díẹ̀. Tó bá yá á rí tó bá yá á pòórá. A tún wá rí arábìnrin ní yàrá yín. Ọ̀rọ̀ irú wa lójú díẹ̀ bàbá. Hmm. Ọ̀rọ̀ ńlá ọ̀rọ̀ tẹ́ béèrè yìí ọ̀rọ̀ tí ìsìn máa gba omi lójú mi níjoojúmọ́ tí n bá ti rántí ni kódà ì máa mú mi ní ìmí ẹ̀dùn ẹni tẹ́ ń pè lábàmí ni àbàmí kọ́ èyí sábàmí. bàbá ọ̀rọ̀ ìró wa lójú ni la fi ní ká wá bá yín sọ. Fọláṣadé lè kọ rẹ̀ jẹ́ àwọn obìnrin tẹ́ ń rí ni Fọláṣadé ẹ̀gbọ́n Gbénró tẹ̀sí ń wò tí máa bá yín ṣeré yìí bàbá tó bí àwọn òun ni ọmọ kan ṣoṣo tíyàwó tèmi bí fún mi kó tóó di pọ́fọ́ o òfìlẹ̀ bora bí aṣọ kódà tẹ́ bá wo apá àlàáfíà báyìí ẹ rí àwòrán kan lókè ńbẹ àwòrán ẹ bàbá wọn ni. abiyamọ kú ọ̀rọ̀ mọ́ bàbá wọn àtìyàwó ẹ̀ wọ́n ní ìjàmbá ọkọ̀ níjọ́ kan tí wọ́n ń lọ sí abúlé àwọn àna rẹ̀ báwọn méjèèjì ṣe kùnù. Hmm. èyí gan-an ló mú Fọláṣadé Gbénró àtàlàdé ẹ̀gbọ́n wọn tí wọ́n fi kúrò lábẹ́òkúta tí wọ́n fi léèwé wọn sílẹ̀ tó lábẹ́òkúta làwọn ń gbé tẹ́lẹ̀ wọ́n wá sìnkú àwọn òbí wọn. ẹ̀gbọ́n wọn wá dà. Àlàdé bẹ́ẹ̀ni ah. Ah. ọ̀rọ̀ burúkú ṣòde pẹ̀rù òrìṣà aláàfin ti pa. òrìṣà aláàfin. Hmm. Ah. kí ló ṣe tó òrìṣà aláàfin fi pa. bẹ́ẹ̀ láàbì ni ṣé orí ọ̀kẹ́rẹ́ kókó láwo bá wí fọ́mọ ẹni a gbọ́. ẹni a sọ̀rọ̀ fún yàrá bìjì ọgbà tẹ́rí àwí ìgbọ́ àfọ̀gbà ìmáàmù ní ìfìkà àgárì bomi ẹnu. Mm àlàdé ń wówó tí ó fi padà sábẹ́ ẹ̀kúta láti máa lọ báwí ẹ̀ lọ. èmi náà sì ń sọ fún pé kó tiẹ̀ ní sùúrù kókòjì ọjọ́ tó kó àwọn òbí wọn kó fi kọjá àlàdé kọtí ikán kò gbọ́ bó ti lọ́ọ́ tú ẹran tí kábíyèsí so mọ́ ojúbọ òrìṣà rẹ̀ láàfin nu lọ́ba lọ́ọ́ tà fún wọn lábúlé akínwùmí lọ́hùn ẹ̀yin kọ́ yìí ẹ̀ gbádùn mi hmm, òrìṣà pa àlàdé nípa ẹran ni lọ́sàn-án gangan kí ló dé nítorí ẹran òòṣà yóò máa la lójú àánú o lẹ́yìn ìgbà tó pa àlàdé kí ló wá dé tí fọláṣadé fi máa ń yọ wá. ọ̀rọ̀ ṣàláàfin ọ̀bẹ nìkan jàtọ̀ ọ̀bọ gbogbo ilé lójú ni ọjọ́ kẹta títí àlàdé ṣẹlẹ̀ lòtà láàfin tó lọ pàdé fọláṣadé lọ́nà oko ló bá fi jí gbé mo ṣe gbé e lọ sáàfin ni. Ah, ah. ah kí ló lọ ń ṣe láàfin. ṣé kábíyèsí fẹ́ gbẹ́sẹ̀ lé ni àbí. àbí kábíyèsí ò gbẹ́sẹ̀ lé fẹ́láṣadé dayò ọ̀chà nìyí ni òun ní gbọ́únjẹ fòòjà kódà ẹ̀ẹ̀mẹ́ta lójúmọ́ ní ògbé oúnjẹ lọ sójúbọ òrìṣà látààfin kò sì tán gbọdọ̀ kú náà lú bọ́ bá dán àwò pé ó ń kú náà lú ikú oró ah, ní òkú. ṣé bàbá ẹ bá wa wò ìrànlọ́wọ́ wo la lè ṣe. kí la lè ṣe ta lè fi dẹ́kun ìwà àbàjẹ́ yìí tẹ́kù lè fi ké bí eku tẹ́yẹ á fi ké bí ẹyẹ kí gbogbo nǹkan padà sí kó àbí gbogbo òlu Yorùbá lèmi mọ̀ pé tí nǹkan bá ti ń ṣẹlẹ̀ ńlù wọn báyìí wọ́n máa ń ní bí abọ́ rẹ̀ àbí babaláwo tó máa dá sí i tá a ètùtù tí òòṣà fẹ́ gbà ẹ̀dẹ̀ ní babaláwo lẹ̀ kí ló ń ṣe. Hmm. kò sí nǹkan kan tá a lè ṣe sí àbákú laṣọ ewúrẹ́ àyàfi tí òòṣà láàfin tó ń gangan tó bá fẹ́ náà fẹ́ dàn fún rẹ̀ hmm. tó bá tú ẹ̀wọ̀n tó bá so mọ́ di èèyàn lókun bẹ́ẹ̀ ni kẹ́ni bá dán ẹ wò tí ẹnì kẹ́kẹ́ bá dán ẹ wò yóò dán ẹ tẹ́ yóò fọ́ lójú ni bí ọba sì tọ́ tètè jáwọ́ yóò kúkú oró ikú àpalàdọ̀. Hmm. bàbá eh ẹ má má jẹ́ kí ọ̀rọ̀ yìí bọ́ sápò bínú yìí ṣé tìtorí ọ̀rọ̀ Fọláṣadé ni òṣà ìṣe gba ojú lọ́wọ́ yín. àbí àmọ́ kú ọ̀rọ̀ ọmọ níbi ọ̀rọ̀ ọmọ bá mi dé lẹ́rí mi yìí o. ẹ pẹ̀lẹ́ mi ò rò pé nǹkan kan wà tó níbẹ̀rẹ̀ tí kò lópin ó yẹ ká wá ọ̀nà tá a máa fi dẹ́kun ìwà bàjẹ́ yìí àbí kí gbogbo nǹkan kára lè tu gbogbo aráàlú kí la lè ṣe ẹjọ́ wa wa. ẹ kú làákàyè yẹn mọ ẹ ọ̀rọ̀ tẹ ẹ béèrè ni ọ̀rọ̀ gidi ni wọ́n sì lẹ́ni ó béèrè ọ̀rọ̀ lọ́fẹ̀ẹ́ díẹ̀ gbọ́ tẹ́rí hmm. ọ̀rọ̀ àwọn babaláwo ńlẹ̀ yìí ó dàbí ìgbà tàbí kú ayé ń sáṣọ títọ̀run ń ka ẹnìkan náà ni wọ́n ń jíṣẹ́ fún hmm. àwọn babaláwo wa nínú kúlùrò wọn ti ń jẹ ibẹ̀ yẹn náà ti kọ tí mo pẹ̀lú wa lọ́jọ́ ẹ̀kan dé ìlú ayé kò tọ́. ènìyàn sunwọ̀n ibi orídàní sí là ń gbé. ibi orídàwá sí là ń gbé àwọn babaláwo wa wọn ò lóòótọ́ wọn ò lóòótọ́ ẹ̀yẹn wò bínú wa yìí ti lókìkí tó tókìkí rẹ̀ kàn ní gbogbo àmẹ̀nẹ̀ ǹjẹ́ ńgbà tẹ́ dèlú yìí ṣé ìṣọwọ́ gbélé ayé wa ìṣọwọ́ lùgbà wa ṣọ́ọ̀bà mọ́ pẹ̀lú bẹ́ẹ̀ tí ń gbókìkí wa tẹ́lẹ̀ ẹ sì wò ẹ bá ń wà yí kákàkiri igi ọ̀pẹ oko kòkó oko obì alágbọ̀n ń gbin àgbọn bẹ́ẹ̀ làwọn obìnrin wa náà sì ń ṣiṣẹ́ lójú méjèèjì ṣùgbọ́n bí wọ́n ti ń ṣiṣẹ́ ọ̀hún tó wọn ò làkójọ àwọn babaláwo ò jẹ́ wọ́n làkójọ àwọn babaláwo tí wà nílẹ̀ yìí wọn ò ríbi tó rìṣà ti dáná sí wa rí ohun tẹ́ bá máa gbọ́ lẹ́nu wọn lè ní òrìṣà òbí náà o lọ́la òrìṣà òbí náà o lọ́tọ́la òrìṣà òbí náà o wọn bá tọrọ kọ́bọ̀ táwọn èèyàn bá tán wàá ta lẹjọ wọn ò sì tán gbà á jọ lọ́wọ́ wọn wọn pa wọn ó ṣètùtù bí wọn ti ń ṣètùtù ọ̀hún tó ẹbọ òfin fún wọn ètùtù ọgbà ńgbà àwọn ò ṣe é pẹ̀lú òótọ́ ọ̀nà ọlọ́run ò sì fẹ́rọ́ àwọn ọmọ èèyàn àfòótọ́ nínú kó lè túbà kó lè tújẹ. ẹ baba kí wàá ní ọ̀nà àbáyọ báyìí. jẹ́rí ọ̀nà àbáyọ ni pé àfi kélédùn ọ́ ti ka lára rẹ̀ kọ́ yẹn fún wa jẹ́rí ńgbà tẹ́lẹ̀dùmarè tó bá kó sínú gbogbo àwọn tó lè fi àwọn èèyàn sórí àlééfà tí wọ́n bá ń fi ẹni tọ́tọ́ sípò tiẹ̀ bó ṣe tọ́ tí wọ́n mú babaláwo tó gbọ́fá tó lóòótọ́ tó gbọ́ dídá ọwọ́ tó mọ̀ ń pe ètùtù alẹ̀ tí kára rẹ bọ́ọ̀sì lè máa ha fún tí ó máa ṣètùtù pẹ̀lú òótọ́ náà ńgbà náà la lè lọ́nà àbáyọ èmi tẹ̀ ń wò mo gbọ́ dídá ọwọ́ mo sì mì tìtẹ alẹ̀ mo mọ fá yẹran yẹran tó dá mi lójú ṣùgbọ́n wọ́n ní wọn ò fi ọ̀hún lù òun dárin bọ́ ọba dárin náà ńkọ́ orin rèé wulẹ̀ dorin àdákọ́dágbé orin ọ̀tẹ̀ òun ti ń ṣe wánu lu ni ń gbọ́ ọlọ́run fúnra rẹ̀ tó bá wá dìde tó gbàkóso tó di pé tò ẹni tó tọ́ sípò kan à ń fi síbẹ̀ àmọ́ torí àti jẹ́ àtijẹ ní kó bá wa bàbá hmm. sì ti torí àtijẹ tá a yan àwọn èèyàn sípò bí bá ti ṣe lọ́wọ́ ọkàn wa báyìí bẹ́ẹ̀ ni wọ́n máa yẹ lọ́wọ́ ẹ̀bìtì àṣàkẹ́. Mm, mm. sẹ́ẹ̀sì abínú sọ̀rọ̀ ẹ̀mí ìbínú mi púpọ̀ jù lánàá báyìí. mo bínú o mo bínú gan ni kódà àdá tí mò ń pọ́n yìí tí n bá ti kúrò níbí báyìí ilé àwọn àgùnbánirọ̀ burúkú ni mò ń lọ ọlọ́run ló yẹ wọ́n pé mi ò bá wọn lé wọn lánàá. wọ́n wà nílé báyìí o ṣùgbọ́n ẹ mọ̀ rọra o ẹ mọ̀ lójú àdá o pẹ̀tẹ́pẹ̀tẹ́ àdá ni ẹ lò fún wọn. o ṣeun púpọ̀. mo gbọ́ laagun ẹ̀yin náà sì lè fà á o bíi ti bò. nígbà táwọn ọmọ dáadáa bíi tèmi báyìí wà nílẹ̀ tẹ́ wá ló ń kẹnu sírù bíhùn míhun pẹ̀lú bá a ṣe fojú sọ fọwọ́ sọ fi gbogbo ara sọ ah, ẹ̀yin ọkùnrin ẹ̀ sàmọ́ tẹ́ ẹ fẹ́. ẹ̀yin obìnrin wa ń kọ́. àwa mọ ohun tá à ń fẹ́ o. bẹ́ẹ̀ ni kò sì sí ohun tí ẹ ò lè ṣe láti rí ohun tí ò ń wá òun bó ṣe kẹ́ ẹ tiẹ̀ máa parọ́ gan. àwọn obìnrin kì í parọ́. ṣùgbọ́n ìwọ máa ń pa. bíi ti bó o. ṣebí ìwọ sọ fún mi wípé àwọn eh, àwọn wọ́n ṣe àṣemọ́ṣe pẹ̀lú ìbomi lánàá. bẹ́ẹ̀ ni wọn ò purọ́. bẹ́ẹ̀ni sọ́hun ìwọ alábòsí so wá rí pẹ̀tẹ́pẹ̀tẹ́ àdá tó ní kí n lò fún àwọn agùnbánirọ̀ ìwọ gangan lọ́tọ́ sí. ọ̀yá dọ̀bálẹ̀ ọ̀yá dọ̀bálẹ̀. Àlàmú alamu Àlàmú. ó dáa náà jẹ jẹ Àlàmú jẹ díẹ̀ jẹ díẹ̀ ẹ ìwọ ọkùnrin ọmọ sọ mi do pọ ọsán gangan tó ń gbọn tó ń gbọn mọ sọ mi do pọ ọsán gangan o. àbẹ nítorí Ọlọ́run ẹ ọjọ́ mélòó náà ni mo ti ní ara mi ò ti yá tó ti á ronú kú sí mi báyìí ṣé èsì pé o ti ń yàlè torí Ọlọ́run báyìí ṣé èsì pé o ti ń yàlè báyìí. mọyàn wọn tó mẹ́jọ. yá yá yóò wọ́n pa mí o àyè mẹ́jọ tán yé. ẹ sí ọ ọkọ̀ para rẹ mo ń bọ́ sí ẹni. mo bọ́ sí ẹni. mo bá mi sí ẹni ya inú èdè náà ló tọ́ wà ní abájọ tàbá ti bẹ́ẹ̀ ṣe rí ọmọ tó máa ń kẹ́yìn sí mi yé mẹ́jọ tán. ẹ fi mí lẹ̀ ẹ fi mí lẹ̀ ẹ fi mí lẹ̀ ẹ fi mí ah. ẹ mọ̀ káàbọ̀ ní ọmọ yín ni eléyìí. irọ́ o ọmọ mi kọ́ ìyá rẹ ọmọ ìyá ẹ ni. ẹ ń dá lónìí ẹjọ ẹjọ́ kí ló ṣe. ẹjọ ọmọ yẹn là á fi sùn ṣe ló ń ta kọ̀nàkọ̀nà lóyún káàkiri. Ah, ah, ọjọ́. ẹ má ni o. Ah, àwa ń parọ́. ẹbí ẹkọ ẹjọ mo gba irin mọ̀ràn ni ẹ bójútó ọmọ yìí kó tó ẹ èmi kọ́ sọ ìyá tẹ́ sọ fún ìyá èmi ò bímọ lọ́hùn má kí ló ṣe yín. ibà ni. mọ́mọ́ dá lóhùn o ibà fẹ́rẹ́fẹ́rẹ́ kan wọn ló fẹ́ sí i la tí í ṣe bí ẹni òṣàfin fẹ́ wọn dè mọ́lẹ̀ èmi èmi àlàmú èmi àlàmú ọkùnrin mẹ́ta àlàmú làkọ pàrà ó jiyín odó kan kò yó. òṣàfin ò tó èmi dè mọ́lẹ̀ rárá bí Ṣàngó bá ń pa àràbà tí ń pàrókù bí di kí ńlá kọ̀. òṣàfin ò tó èmi dè lẹ́wọ̀n mọ́lẹ̀ rárá tó bá sì dán wò kọ́kọ́rọ́ ọdẹ kọ́kọ́rọ́ ọdẹ. ẹ nígbà adágún lọ́dọ̀ onídẹ ah. ó ti rí ojú olóró sí tó fìlà òkú lọ lọ láyé. ṣe ló lè mú wa làájá rògbòdìyàn wáyé ìfẹ́ làṣẹ ìfẹ́ ló lè mú wa bọ́ nínú rẹ̀ gbogbo ẹ̀wọ̀n wáyé. ìfẹ́ ó ṣe lágbára tó ó ìfẹ́ kò ní ìnira rárá tó bá fẹ́ mi bí mo fẹ́ ọ ìrẹ́pọ̀ yóò dùn gidi gan tó bá fẹ́ mi bí mo fẹ́ ọ ìgbádùn làwa kẹlẹ́lẹ́ ìfẹ́ aláìlábàwọ́n ìfẹ́ ooo aláìlábàwọ́n ìfẹ́ ló lè mú àlàájá rògbòdìyàn wáyé ìfẹ́ làṣẹ ìfẹ́ ṣe mú abọ́ nínú rẹ̀ gbogbo ẹ̀wọ̀n ayé ìfẹ́ lè tú. jẹ́ ká jẹ̀fẹ́ jẹ́ ká múfẹ́ ká fìfẹ́ para bí adí kádàfẹ́ kóra bí àgbàdá tẹ́mi bá mi kẹ́lẹ́lẹ́ ìfẹ́ tí bá mi jólóló ìfẹ́ tẹ́mi bá mi kẹ́lẹ́lẹ́ ìfẹ́ tí wọ́n bá mi jólóló ìfẹ́.